وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أبدا كفر الله عليكم إكيري أولا جنجتان kó máa bá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń bá lọ lórí ahkamul janaiz. ìtọ́jọ́ wo ló ń pọ̀ máa òkú mùsùlùmí nígbà tó bá kú tán fún nǹkan tó yẹ ká ṣe lẹ́yìn òkú náà ní nǹkan tí ó máa jẹ́ àǹfààní fún ibi tó wà nígbà tí ó láǹfààní àti ṣe nǹkan kan fún rẹ̀ mọ́ àti wọ́n ṣàlàyé yìí bọ̀ abẹ lórí káti máa múra dínkù kò bá dà púpọ̀ a sọ lórí ìmúra dínkù nínú àwọn nǹkan tó lè ran ọmọnìyàn lọ́wọ́ láti múra de ikú. lẹ́yìn lórí a sọ̀rọ̀ nípa àárẹ̀ a sọ̀rọ̀ nípa àárẹ̀ irú ìpàdé pé ọ̀pọ̀ èèyàn tí máa ń kú a máa ń rí i pé ó máa ń rẹ̀ wọ́n lámà fi ń béèrè pé ẹ máa ń lágbájá ọ̀rọ̀ kan àmì kí wọ́n sí. a máa jẹ́ kàyéfì púpọ̀ fún wa nígbà tí a bá gbọ́ pé nǹkan òṣèyàn ó ti kú. kìí ṣe dandan ló kó rẹ̀yìn àkótó kú o kìí ṣe ṣe dandan ló kó rẹ̀yìn àkótó bá tó rẹ̀yìn ìyẹn gbọ́dọ̀ kú. àmọ́ táwọn fi ń sọ yìí òun ni pé bọ́lọ̀mbá níkú tí ó dé báyà yìí òun náà àárọ̀ tó dé báyà yìí òun náà ni títọ́ tó dá kó wá dé báyà lórí Islam òun la tó ń sàlàyé nípa pípa tẹ̀ rẹ̀ yàn tí yẹ kí o ṣe gbogbo ẹni tó rẹ̀ inú ìnira ló wà inú ìnira ló wà gbogbo ẹni tó bá sì ti rí tó lè ràn lọ́wọ́ toró níbi ràn lọ́wọ́ ọmọ ìdí ènìyàn àdúrà rẹ̀ òbí ọ̀kan lọ àlàáfíà ni lẹ́yìn ìgbà wa bá pé tó bá mọ̀ nìyẹn báyìí tọrin báyìí tọrin báyìí ọmọ lálàáfíà yóò gbà làwọn tí wọ́n ń sọ àti àfún pé làwọn tí wọ́n ń sọ àti fún pé à bó bá rẹ̀ mọ̀ ọ́ bá rẹ̀ mùsùlùmí kí làwọn kan tí ó yẹ kó ṣe a ní apín ọ̀rọ̀ rẹ́yìn àpòsọ́nà mẹ́ta. a sọ̀rọ̀ lórí ẹni tó rẹ̀ kí la fẹ́ kó òun ṣe tí ó fi rẹ̀ lọ́wọ́ lẹ́yìn náà àwa tí ìyàn rẹ̀ fún ẹlẹ́kẹta àwa tí àwọn òkè ìgbìmọ̀lẹ́gbẹ̀ẹ́ ń tó rẹ̀ àwọn kò sí rẹ̀. a ti sọ̀rọ̀ lórí ẹni tí ó rẹ̀ a ti sọ débi pé kọ́dà tó dáa fún un tọ̀ ń kó sọ àsọ̀rọ̀lẹ̀ kó sọ àsọ̀rọ̀lẹ̀ pé kó bá kú tán báyìí ní ẹ̀ṣẹ̀ o. àwọn afa wọn ló dá fún pé oṣù bẹ́ẹ̀ pàtàkì jùlọ bẹ́ẹ̀ bá wà láwùjọ tí àwọn èèyàn ká súnà kún kí wọ́n ṣàfọ́lẹ̀ ọkọ ẹ̀dàkọ́jú bá kú o ìlànà báyìí ni ẹ fi ti òkú mi lẹ́yìn mi ìyẹn lè ṣàfọ́lẹ̀ bẹ́ẹ̀ kí ẹ̀dàkọ́jú bá kú o ìlànà báyìí ni ẹ fi ti òkú mi lẹ́yìn mi. bákan náà asọ́rọ̀ tá à ń sọ yìí a ti sọ́jú ọjọ́ pé kọ́dà ìyẹn lè ṣàfọ́lẹ̀ lórí dúkìá yẹn lórí owó tí yẹn ní lókun bá kú ẹ̀rọ afọlágbájá díẹ̀ ní kaba yìí ní dúkìá mi ìsìlámù faramọ́. àmọ́ ẹni tó bá lẹ́tọ̀ọ́ láti jogún ilé ẹni bẹ́ẹ̀ àní sọ àsọ́nù fún un. àní mọ̀nà ló ń bẹ̀ sallallahu alaihi wasallam. ẹni tí ó bá lẹ́tọ̀ọ́ láti jogún àní sàsọ́lẹ̀ fóun àwọn olóògbé láti jogún bí ọmọ àyà ìyàwó yàn aláwọ̀ òbí yàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tó bá ti lé fún jogún yàn àní sọ pé ẹ bá ń fún ní báyìí níbi tó kí àmì tó kí àmì sallallahu alaihi wasallam la wasiyatan lil warith ẹni tó bá mẹ́tọ̀ọ́ láti jogún níbi ká sọ àsọ́nà ọkùnrin pé ẹ bá fún nìkan báyìí. àsọ̀rọ̀ ìta kan ló sọ fáwọn bóyá ní fàwọn ní àyàn lọ́wọ́ ẹ̀dá kan tó bá kú tá o ọmọ mi lágbájá o ẹ bá mójútó dákun irú àwọn àsọ̀lẹ̀ báyìí ó lọ́tọ̀ láti ṣe bẹ́ẹ̀. a ti sọ pé ọlọ́run ní ìjẹ́jọ́ ẹ̀rọ ìfọ̀lẹ̀ yìí ó ní àlà tó bá yẹ ká fẹ́ fún ẹnìkan àbáwọn kan nínú dúkìá wa tó bí a sọ pé òun ló gbogbo wa má kò ju wọlé sè. eléyìí kó mọ̀ dáadáa nílẹ̀ Yorùbá bí ọmọ ẹ̀gbọ́n yẹn abọ́mọ àbúrò yẹn kí n gbogbo yẹn ó súnmọ́ pé kí ọmọ yìí àbí kó jẹ́ pé àbúrò yẹn gan fún rẹ̀ ó súnmọ́ pé ó súnmọ́ pé tí ń gbọ́dọ̀ yẹn yìí òun ló èyí tó súnmọ́ jù náà nù òun ni yóò jọ sí wàhálà bẹ́ẹ̀ yẹn ti di nọ́mbà náà èyí ó wá báyìí àti wàhálà fáá èmi ìyẹn fi kó dúkìá jọ ìwé ni bẹ́ẹ̀ lẹ́yọ̀ sí ìyẹn fi wá kó dúkìá jọ gbáà. sọ̀rọ̀ kó bí ẹ bá ṣe kú tán ẹni ò lè jogún yàn irú ẹnìyẹn kìí ti pé gbẹgbẹ nínú sẹríà o nítorí pé ìsìnkú náà jogún bì kan òun náà jogún lára àbá rẹ lọ́nà àbá rẹ àmọ́ dá púpọ̀ kí àwọn òkú ni á ah, irú ọmọ ìwé yọ yìí e ṣe àsọlẹ̀ fún ẹni bá fi kú tán o ẹ bá fún lágbájá ọmọ lágbájá ẹ bá fún ní kàbáyé nínú dúkìá mi èyí wẹ́n tí ò lè jogún nù ọmọ ẹ̀gbẹ́ yẹn àbọ̀mọ àbúrò àbúrò yẹn àti yẹn gbà sọ́dọ̀ àbọ̀mọ mọ̀lẹ́bí kò lè tún ọgbọ́n wa eléyìí ti dìjà nù fámìlì kan rí nígbà tí wọ́n fẹ́ fọ́gbọ́n ìkànnì ọmọ ẹ̀gbọ́n ó gbọ́ ọmọ ọmọ ọmọ àbúrò ọmọ ẹ̀gbọ́n náà ni ó gbọ́dọ̀ àbúrò rẹ̀ gbogbo wàhálà òun wà sí wàhálà òun bá sí wàhálà púpọ̀. ẹni wá kú wọ́n á ní kí wọ́n kọ́kọ́ àwọn tó jogún wa wọ́n wá isi tí ọmọ yìí ṣe. wọ́n lè gbogbo ọkọ̀ wàhálà gbogbo wàhálà ẹ̀ṣẹ́ aníkọ́kọ́ tèmi sí náà ọ̀ lè gbogbo àtìgbà jíjẹ́. kaba yìí ó yẹ káwọn sàlàyé fáwọn yẹn dáadáa ta ló lè jogún ta ló lè jogún. ẹlòmíín bẹ nínú ọmọ olóòkú ń bẹ ọmọ olóòkú náà kò sì lè jogún. bẹ́ẹ̀ ẹ̀sìn yàtọ̀ síra wọn. ànábi sallallahu alaihi wa sallam ànábi la yatawarrafu ànábi ni wọn ò lè jogún ara wọn àwọn tó pé mọ́lùmílà méjì ni wọ́n wà. la yarithu mùsùlùmù kafira wala kafiru mùsùlùmù mùsùlùmí ò lè jogún mùsùlùmí bẹ́ẹ̀ ni mùsùlùmí náà kò lè jogún gbèsè rí ṣùgbọ́n bá ní sìn ìdọ̀tí bí ọmọ tí ń gbégbọ̀ wà yìí alẹ́ sàsọ́lẹ̀ fún tọ̀ tábà bẹ́ẹ̀ sàsọ́lẹ̀ fún bóyá òun ni àbáwọn míì náà ta rò pé afẹ́kàn jàǹfààní dúkìá wa kọ́dọ̀ yẹn lè sàsọ́lẹ̀ fún pé àtúbà kú tán ọmọ òrukàn báyìí mọ́sálásí báyìí ẹ fún wọn nù dúkìá mi wọ́n wá ní kò gbọ́dọ̀ ju ìdá kan nínú ìdá mẹ́ta lọ lásán lè bá fẹ́ ṣe nǹkan bá fún yàn nínú pọ́pátì wa kò gbọ́dọ̀ ju ìdá kan mẹ́ta náà lọ. lásìkò àlẹ́bà Muhammad sallallahu alaihi wa sallam hadith kan wá ájìká lẹ́bi ṣe wọ́n pè ní tó fi ṣe ájì ọ̀kan tó ṣe náà nìyẹn. àkàwá Sa'ad bin Abi Waqqas. ìkànnì àwọn àbí àná Muhammad ó ní kóńtù máa rasulillahi sallallahu alayhi wa sallam fi hajjatil wadaa. ó ní wọn pẹ̀lú àná Muhammad níbi hajj ká ànábi ṣe gẹ̀yìn ó ní ọmọ rúkutù mọ́rọ̀ bọ́ọ̀lù àṣìṣe ìtò mi ni hu ala al-mawt. ó wá rẹ̀ wọn lásìkò yẹn lásìkò àárẹ̀ tó sọ lóye pé òun rò pé òun lọ sí i. فعذان رسول الله رسول الله صلى الله عليه وسلم النبي وابنه nígbà tó ń wá ní ààrẹ yìí àlejò abẹ́wò fàkútù ya Rasulullah. ó lè wá ní ìwé òjò sí ọlọ́run iná lè máa láń kẹsìrọ̀ wọ́n ní wọn ọ̀sán àmọ̀ pé mo ní dúkìá tó pọ̀ gan-an ọ̀sán àgbà nàbí ó ní mo ní owó tó pọ̀ wọ́n léyìí sẹ́ ó ní wọ́n léyìí sẹ́ yẹ̀rọ fún mi ilẹ̀ ìdùnnà tó lè bí wọ́n ti fi wọ́n pọ̀ tó yìí náà èèyàn lẹ́ni tó lè jogún mi tó ju ọmọ kan lọ tó bó bẹ̀rẹ̀ kò lẹ́nu ní tó lè jogún má ó sọ pé ẹni tó sọ̀rọ̀ lóṣèlú yìí kò ní ẹ̀gbọ́n kò lábúrò bó tiẹ̀ jẹ́ kó bàbá ìyá rẹ̀ má ti ń bẹ láyé àmà àmọ́ ìyá rẹ̀ ló jogún ẹ̀ tó fi ìyá rẹ̀ káàkiri ni ọmọ kan ṣoṣo ló ní tó lè jogún rẹ̀ ó wá jóbìnrin wọn ni fa ó sì fúnlẹ̀ta máa lè ó ní wọn tó àná Muhammad pé òun wá sọ àsọọ́lẹ̀ nínú dúkìá tó ń ní pé kí wọ́n bá pín sí ọ̀nà mẹ́ta ìdá méjì ń bẹ ìdá kan nù ìdá mẹ́ta yìí ọmọ kan lè kó máa mọ́ lọ ìdá méjì ń lè ká kó fáwọn èèyàn tó bá níbi rẹ̀ ìyẹn pé ó kó dúkìá rẹ̀ sí mẹ́ta ìdá kan jẹ́ tọ́mọ ìdá méjì ó kékeré yìí ó fi sàtọ́lẹ̀ kíkan tó fáwọn èèyàn ó ní tóun ṣe nìyẹn tọ́ọ̀lù. àlẹ́bí wọn sọ fún pé láà wọ́n ti bẹ́ẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ kọ́ọ̀lá kó tó bẹ̀ṣọ́pọ̀rọ̀ máa lè. ó kún ń gbèrò àlẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ lọ́sán náà pé ọ̀dà kó bá dá dúkìá mi sí méjì nǹkan ọmọ mi obìnrin ọ̀kan yìí kó mú ààfù ààfù yókù kí n kan pín fún àwọn èèyàn wọn làlá àlejò yẹn ọ̀bọ̀ ọ̀ṣẹ́ bẹ́ẹ̀ kó tó sàkóló tó máa lè. ìdá kan ní ìdá mẹ́ta wá ń kọ́ ìyẹn pé ọmọ mi ó kó ba lójì ìdá mẹ́ta tó kù ẹ̀yìn tó sọ́ọ̀lì ìdá ọ̀kan tó kù mẹ́ta á ti sàkólẹ̀ fáwọn èèyàn kọ́ọ̀lù àlejò wa ni àtúlùfọ̀n wàtúlùfọ̀n kìnìún àti ìdá ìdá mẹ́ta ìdá mẹ́ta náà pọ̀ ànábì sọ báwọn àwọn afọ àgún lórí bàtà nàbí oṣù kan àwọn afọ àgún lórí ó kéré jù ó pọ̀ jù òun náà ní ìdá kan inú kéde yìí fún ìdá mẹ́ta ó ti pọ̀ jù náà nù bọ̀t ó lè má kéé kókó dandan ní kó bẹ́ẹ̀. ìwà bó ká sọ lẹ́yìn rẹ̀ sallallahu alaihi wa sallam ànábì ní innaka ya Sa'ad ànábì ní kò Sa'ad an tada'a ورثت أغنياها خير لك من أن تدعهم عالة يتكففون الناس Ànábì ní àwọn mọ̀lẹ́bí rẹ̀ ṣojúgbọ́n rẹ̀ àkùbá dá púpọ̀ ó sì lóore fún ọ púpọ̀ kọ́ fi wọ́n kalẹ̀ nígbà tó bá kò láyé kí wọ́n jẹ́ni tó lò ó lọ́ọ́ gan kí wọ́n lè dúkìá púpọ̀ tí tó tó máa tọ owó lọ́dọ̀ àwọn èèyàn lọ ṣẹ́ni bá níbi tí wà níbẹ̀. nígbà níbi ń sọ pé kó sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ìdá mẹ́ta tó fẹ́ fún àyín náà. sọtọ́ bá ọmọ rẹ jẹ́ kí ogún tí ọmọ yóò jẹ́ nu ogún ojú kó pọ̀ dáadáa kò ní dáa wọ́n lùgbà náà pé ọ̀fẹ́ sanu àwọn èèyàn fọ́ máa tiẹ̀ wá dẹni tí ó máa tọrọ jẹ tí ó máa tọrọ mu lẹ́yìn rẹ lọ. wọ́n mú kí wọ́n ti bẹ́ẹ̀ so ni innaka ya Sa'd la tunfika nafaqa tabtaghi biha wajha Allah illa wujudta 'alayha olùwọ Sa'd ó ní ọ̀ nínú owó kan tuntun tó lọ́ọ̀bà ọlọ́run ọba ó san ní ẹ̀san ní owó orí rẹ̀ kódà tó ti pé oúnjẹ tó bá fún ìyàwó rẹ jẹ ọgbàlagbà ní orí rẹ. náà ìtàkùnbà yìí náà ni pé wọ́n lè sàsọ́lẹ̀ fún ẹni tí ò ní jẹ ogún yàn. sàsọ́lẹ̀ wàsíyà yìí òun làwọn kò ní wúrì lémi. sò nígbà tó ń pè mùsùlùmí lẹ́tọ̀ọ́ láti ṣe wúrì kalẹ̀ kókókó ká ló sọ pé àwọn tó ń kọ́ fún òní kú òní kú sí ọ́ kìí ṣe dandan ní kí ọba kú sọmọ sọ ìgbọràn síbẹ̀ ẹnu tí a lè kó kalẹ̀ tá à ń sọ yìí òun làwọn tí pàtàkì lè jogún yà sọ eléyìí ò lè kí ọ̀rọ̀ tó lè kàṣì pẹ̀lú ẹni tó rẹ̀ nìyí ìyá bọ́ síbi ọ̀nà lẹ́ẹ̀kejì òun náà ni àwa tá à ń tọ́jú aláàárẹ̀ àwa tá à ń tọ́jú aláàárẹ̀ sí pé àwọn mọ̀lẹ́bí tí ó rẹ tó rẹ tí ó rẹ nìkan fún wọn bóyá bàbá yẹn ló rẹ lákòókò rẹ. àbúrò ọmọ èèyàn náà àbúrò ìyàwó yẹn ẹ tó sàsúnmọ́ yẹn pé èèyàn lè yóò máa tọ́jú rẹ̀ ó rẹ̀ kí ló jẹ ojúṣe ti wa. dùkún tá a sọ fẹ́ni tó rẹ̀ lásọ̀kọ̀ náà nígbà tí ó tó wá tí ó kí náà pọ̀ tó ẹ̀dàkùn ẹja máa ní sùúrù. lóòótọ́ tí ó bá wọn lóòótọ́ ẹni tí ẹni tí ó tọ́jú aláàárẹ̀ wàhálà tó náà máa ń rí àti nira kó máa ń rí kí máa fẹ́ pọ̀ bí aláàárẹ̀ lọ. mo fi kásìkò gbogbo ẹni kankan yìí bí àwọn owó káàkiri ẹlẹ́pàá tó rẹ̀ yàtọ̀ ni kó máa wá bí aláàpá kọ́tù kó máa wá bí nine million káàkiri nine million yóò wá gbọdọ̀ àà níbo ni kìtìrì nine million báyìí bó lára àti báyìí ṣèyẹ gbọ́dọ̀ ní sùúrù kí n kankan dàrọ lọ́wọ́ balẹ̀ ká dẹ̀ máa ti ara rẹ̀ ní ká máa ti máa ẹnìkan lọ́rùn ká sì máa ti olóòrùn lọ́rùn pé wọ́n tó kó mi sí báyìí. ẹlẹ́ẹ̀kejì ká sì ká lo oògùn fún un káwọ́ bá ti lo oògùn fún un oògùn aláàlẹ́. النبي صلى الله عليه وسلم من التدور عباد الله النبي صلى الله عليه وسلم قل يا رسول الله fún ara yín ẹ wá ìwòsàn fún ààrẹ yìí kí ẹ mọ̀tò kó ń bẹ́ wọn náà òun ní àwọn ọba ní tọ́lá bá ti lè wọ́n pín ìlékún lọ́dún lóògùn ká gan bá rẹ̀ ẹ wá ìwòsàn fún ni wú àlìmọ̀ wọ́n jẹ́ àhílà jẹ́ àhílà sọ yìí àwọn tó mọ̀ mọ̀. àwọn tí ò sì mọ̀ mà. ìyẹn sáà sọ pé èèyàn lè wá ó gbèyàn lóògùn fún ààrẹ yàn ìbẹ̀rù ọlọ́run ọba ò débi pé èyí lóògùn àlẹ́bí náà ló ní alóògùn bá tó bá rẹ̀ wá ẹnu bíi pé a kàn sọ́ra fún oògùn tàfẹ́ lò fún ẹni tó rẹ̀ ká bẹ̀rù ọlọ́run ọba bẹ̀ kárí bí oògùn tábà lò kó dàbí jẹ́ oògùn hàláàlì kó jẹ́ oògùn hàláàlì ó ti tán kò sí oògùn tó yàn lè lò tó bá ti jẹ́ àlàálẹ̀ kì í ṣe dandan ni kó jẹ́ òṣìṣà kódà kò sí tó burú pẹ̀lú ìtànkù lágbo àbí tabalẹ̀ tó mẹ́gbó tó mẹ́wé tó mẹ́gbò kí wọ́n lè fi ti òwò sàn àárẹ̀ tí ń ṣe yàn kò sí tó burú mẹ́ kò sí tó burú mẹ́ àmọ́ tó bá ti di pé ìwòsàn tá a fẹ́ wá yìí ní ti fẹ́ máa di bí ẹbọ òun là gbọ́dọ̀ sí fún un tó ti máa di bí ẹbọ ẹ̀mẹ́jọ àti bẹ́ẹ̀ gbọ́dọ̀ láti á mọ̀ wọ̀rọ̀ tó jẹ́ bọ̀ èyí tó jẹ́ bọ̀ wọ́n bá ti sọ pé kábàárẹ̀ kò sí kó burú ká gbé aláìsàn wa lọ́sọ̀dọ̀ ìyá alágbo kò sí tó burú gbé aláìsàn wa lọ ọ̀dọ̀ ìyá alágbo àmọ́ tàbá tí wọ́n fẹ́ sí pé nǹkan ní a ṣe fún aláìsàn wa yìí bí ẹ̀bọ ni ẹ̀jẹ̀ ká jìnà sí o ṣe ìpò òun lè mímọ̀ kankan tiẹ̀ ètò kíkan wà nù òun lè bẹ̀rẹ̀ ọlọ́run débi pé gbogbo tó bá ṣe òun òun ò ní lógún kan báyìí kẹ́yìn máa lò fún tipa àwọn èèyàn burú ba alóòrẹ́ nìkan jọ tán ó rẹ̀ gbogbo ògùn náà kó fún fúnkú máa lò láwọn ògùn ẹbọ kò gbá lọ́wọ́ wọn wọ́n á dá wọn ní ẹbọ kan wọ́n á gbé fún ẹni tó jẹ́ ọkọ arábìnrin rẹ̀ wọ́n ní kó lọ sí wọ́n lòun lé sí pé òun fẹ́ lè yà eléyìí ọ̀dà wọ́n á láyé ti kọjá yẹn máa yí jáde ẹjọ́ mọ̀ kan lọ sí lẹ́yìn wọ́n ní ká mú adìẹ adìẹ kan wọ́n á tù yẹ rẹ̀ kan fọ adìẹ mọ́lẹ̀ kó kú kan á tù yẹ rẹ̀ ẹ dàpọ̀ ẹ bọ́nà lálẹ́ yóò tó yóò jẹba káni wọ́n ní kó jẹ adìẹ ní sẹ́ni ìfúkọ̀ àìsàn ní sẹ́ni yóò lọ jẹ adìẹ ìjọba ti jẹ adìẹ yóò lọ àkókò kan tó gbogbo lóyún ni ọmọ jáde ọlọ́nu àwọn fi adìẹ yìí ẹ wá fọmọ́lẹ̀ ẹ dú ẹ wá tu yẹ rẹ̀ sí orí ibùsùn rẹ̀ gbogbo tó so bó lẹ́yìn ṣe gbọ̀ báyìí ṣé ibùsùn lójú rẹ̀ yẹn bẹ́ẹ̀ lọ́sítù wọn á lè wá lu pé mọ́ rí ibùsùn rẹ̀ wọn ò ní ẹlú mẹ́rin ibùsùn wọn sítù tó wà. so ìyẹn gbọ́dọ̀ jùlọ sí fẹ́ràn jùlọ sí báyìí tó bá ti jẹ́ ẹ̀bọ̀ ọgbọ́n aláàlẹ́ ni ká máa wá. Ànábì sallallahu alaihi wasallam lára àwọn àdìsí kan pé ká máa lògùn Ànábì ni Ọlọ́run ọba ò ní sọ àìsàn kankanlẹ̀ àbí kó fi ìwòsàn rẹ̀ kó fi sílẹ̀ bẹ̀rẹ̀ kò sí ibi tí bùsùn lóṣù bí a kò sí àìsàn kan tó ṣe tẹ́lẹ̀ yìí tí ò ní tó wà níbẹ̀ so ká wá lo ìwòsàn tó bá ní àlàáfíà ká sì jìnnà sí ìwòsàn tó bá fẹ́ jọ bí dán tàbí ìwòsàn tó fẹ́ jọ dán nígbà tí ìyẹn ní jẹ̀díjẹ̀dí mú un tó wá lóògùn fẹ́ lóògùn jẹ̀díjẹ̀dí tó wá ní pé kó lọ wá oògùn tó bá yàgbẹ́ tán kó wá bu oògùn sórí ìgbẹ́ èyí ìgbẹ́ ni kó gbogbo sí èyí ìgbẹ́ jọ dán tó bá ti gbogbo sórí ìgbẹ́ ìgbẹ́ tó ti jáde lára yẹn òun ni kéèyàn gbógun òtí eléyìí ìjọ ọ̀dọ́ kéèyàn má ṣe bẹ́ẹ̀ kánikọ́ múlẹ̀sẹ̀ ni abẹ́ tó ní fọ́ọ̀n sẹ́ni kò máa fọwọ́ nù èyí ń fọ́ mi ẹni máa fọwọ́ gbogbo ti ájọra wọn ìdán ilé ìfẹjọ kéèyàn jìnà sí ìlú àkàbá yìí ọkọ̀ tó bá jẹ́ àláàlẹ́ lọ kí a jìnà sí àwọn àìsàn tó wá ń bẹ tó yẹ pé <clears throat> ipa ìwòsàn ìwòsàn ká lóògùn ká máa gbo olùmọ̀ràn olùmọ̀ràn òun ní àìsàn tí èèmọ̀ ń dọ́sítà tí wọ́n ní ẹ̀rọ àìsàn yìí wọ́n tẹ̀sí búlọ́ọ̀gì èèyàn wọ́n tẹ̀sí gbogbo nǹkan lára ẹ̀ wọ́n ní nǹkan ti yàn. ẹni tí nǹkan ṣe ìṣòro tó ń kan sí òun àlè kò ṣe yàn wọ́n ní kan ṣe àwọn nìkan ṣe wọ́n ní kan ṣe mí àwọn nìkan ṣe wọ́n ní kan ṣe òun ìwúwo sọ̀ báyìí wọ́n wà ẹ̀ lọ́ọ́ fẹsẹ̀ létọ̀ọ́ gbogbo owó ìwòsàn báyìí ọ̀nà tá a lè gbà tọrọ ẹ̀ ó lọ náà súnà tà nígbà Muhammad ọ̀nà ó kí aláàbà mi káwọn gba ọ̀nà mi. àwọn ẹni tí a ti kọ̀ láyé lónìí ká bẹ̀rẹ̀ ọlọ́run tí wàá léde kéèyàn bẹ̀rẹ̀ ọlọ́run sọ ọ̀nà ó kí àní kéèyàn gbà kí wọ́n wà ní kẹ́ wà lọ́dọ̀ ẹnìkan wọ́n wà ní kẹ́ mú ẹran tí ẹ̀yìn rẹ̀ gbagbá kẹ́ lọ wa afáfẹ́ jẹran nù ẹ̀ka ẹ̀bọ̀ àti jẹ́ ẹ̀bọ̀ àwọn àìsàn tí yorùbá ti gbé lọ sí hospital ìka àgbo òkúta nìyí àkùnrin náà pé ewé ti bu àlejò bá lò ìyẹn pé àwọn àìsàn tí lápòjú oríṣi kí ẹ lẹ́yìn ọ̀tá èèyàn lẹ́yìn ọ̀tá tí a lọ fọdún tó gbọ́n ọ̀tá tí ẹ lè wọ́n yẹ ṣùgbọ́n nǹkan àlejò tó tọ́ bá ní ewé ti gbò ó da gbogbo àǹkan. Ah, lẹ́yìn eléyìí òun náà ló ku àwa tí àwa jẹ́ ọmọ ìyá aláàárẹ̀ nínú ẹ̀sìn àbá àtàjọ jẹ́ aládùúgbò rẹ̀ tóun yìí ti ṣe ọmọ ìyá wa ní ẹ̀sìn kí ló bí ṣètò wa a ti sọ ẹni tí ó àwọn tí wọ́n ń tọ́jú tó wá ku àwa tó sọ́kù bóyá ó jẹ́jẹ́ mọ́ àwọn mọ́sálásí lápèjúwe àjọ ń gbàdúgbò pọ̀ yálà ó jẹ́ mùsùlùmí àbí èsì mùsùlùmí kí lójúṣe ti wà. àti àwọn ọ̀nà ṣe àbẹ̀wò wọn. wọ́n kò ní ẹ̀yà àdàtò lè mọ̀rọ̀ èdè. النبي صلى الله عليه وسلم قل حق المسلم على المسلم ànábì ni ìwọ̀ tí mùsùlùmí ní lórí mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀ ànábì mẹ́fà rẹ̀ ànábì wọn kà ànábì nínú rẹ̀ ìyá àjọpọ lùmọ̀rẹ́ ẹni tó bá rẹ̀ ẹ lọ bẹ̀ wò àǹfààní ńláńlá bẹ́ẹ̀ bí ká máa bí aláàárẹ̀ wò èyí táwọn òòlù ti mọ́lò náà àtàjọ mùsùlùmí a ti bísí púpọ̀ káṣí wá bísí tó náà wàláyé kò yẹ kó rí bẹ́ẹ̀ àwọn tí wọ́n ń fẹ́ mùsùlùmí tó jẹ́ pé tẹ́ bá wo inú ìwé ẹ̀sìn tí wọ́n ń kà sáfẹ́sẹ̀sìn wàláyé ẹni mú bá ń bẹ́ẹ̀ ìta ń sọ ní ti ní islam sọ̀gbà abàbí àdìsí àníbà muhammad sọ̀làtọ̀là bó tó bá débi ìwé ẹ̀sìn sí wọn ẹ̀ níbà. àwọn wa mójútó ọ̀rọ̀ kẹlọ́bá kẹlọ́bí aláàárẹ̀ wò débi pé nítorí fi rọrùn láyé tá wà lónìí oníkéyàn ní kọ́mítì fún wọn wá ní kọ́mítì nínú ilé ìjọsìn wọn àwọn kọ́mítì aláàárẹ̀ àkọ́mítì tó mójútó aláàárẹ̀ ẹ dákun mọ́sálásí mẹ́gbọ́lẹ́ dé ẹni mọ́sálásí àtàjẹ́ mùsùlùmí tẹ́bà èyí tó lágbàjú bá lọ́gán á ní inú mọ́sálásí so ibi táyé dé lónìí mọ́sálásí gbọ́dọ̀ ní àwọn kan tó pé àwọn ni ààyè gẹ́gẹ́ ó mọ̀ wọn sọ pé ìyá dàtò lè mọ̀rí iná lọ́gbẹ́ aláàrẹ̀ wò so lábẹ́ rẹ̀ òun lẹ́nu tó bá àwọn lájìnà kọ́ ló tí ó ti láwọn ìgbà tí ń lọ lábẹ́ rẹ̀ ẹ tó bá tẹ̀lé wọn lọ olúwa tẹ̀lé wọn lọ. tó kí ojúṣe wa ní o ká máa lọ bẹ ọmọ àwọn aláàárẹ̀ ká jọ lọ́mọ bẹ̀ wọ́n wò ojúṣe wa ni o ó sì láwọn àǹfààní fún àwa tí a lọ bí aláàárẹ̀ o ó sì láǹfààní fún ìbò rẹ̀ náà. àǹfààní ló ń bẹ fẹ́ wa tá a lọ bí aláàárẹ̀ o àgbà ládàá rẹ̀ ẹlẹ́ẹ̀kejì a lè mú orí ọlọ́run tó fi fáwa nǹkan bá dé orin tó rẹ̀ wọ́n nígbà náà wò sí jọ àárọ̀ wo òróró tó fi wọ́n mọ́ nílò wí ọ̀fẹ́ ra bàtà ọ̀róró ọwá dídí ọwá dí ọ̀sẹ̀ níta lára rẹ̀ ẹ̀ńtà rí òun lówó ó ní gbogbo ẹ̀ gbogbo nǹkan ló ní wọ́n á gbogbo ẹ̀ síwájú àyè alájí òun lẹ́jẹ̀ ráì ti wà ńlẹ̀ ẹ̀yìn ti wà ńlẹ̀ ìyẹn ti wà ńlẹ̀ ìjẹ ẹ bá ń pòjì à òdúgbò ẹ̀rọ àlejò òjì tó ká mílíkì sí ẹ̀rọ mílíkì sí ẹ̀rọ mílíkì sí ó ká fi dúró àti ẹ̀rọ dúró àti tíyẹn bá wa débẹ̀ yóò dúpẹ́ fọlọ́ yóò dúpẹ́ fọlọ́ nítorí pé <laughs> tẹ̀rí àárẹ̀ tó tó bá lásán tó bá fi lè tìyàn mọ́lẹ̀ tó ò ní ti jáde ìlànà ni so àǹfààní ti bẹ́ẹ̀ nìyẹn a máa ní yóò bí a máa lékún níbẹ̀rẹ̀ ọlọ́run a sì máa dúpẹ́ fún ọlọ́run ọba látàrí ojú fún wa ẹlòmíì ò gbójú àlàáfíà rí ẹlòmíì ò gbójú àlàáfíà rí ó dúpẹ́ tó bá rí ẹni tó rọ pé ẹ mọ̀ ní kó lọ́run mọ̀dúgbẹ́ lọ́nà kò ronú láyé tó wá jí ọ̀sẹ̀ ọlọ́run mọ̀dúgbẹ́ lónìí ọlọ́ni kí n jí dáadáa tá a wípé kò wúkọ̀ yín láyé àmọ́ tó bá rí ẹni tó rẹ̀ tó wọ pé inú nǹkan ẹ̀yà ara rẹ̀ aláwọ̀ alhamdulillah irú àǹfààní fún bẹ́ẹ̀ yóò jẹ́ a máa pé àti ìtọ́nà ń bèrè lọ́wọ́ wa. ìfẹ́lọ̀ ń bú ìlọ wa nígbà tó dára tán àsókè sóde síse fún wa ẹnìkan ló rẹ̀ ń yọ ní rẹ̀ ó kọ́ lájẹ̀sì lọ wọ́n tóbi ọ̀tóbi ọ̀rọ̀ ó wa nine naira naira nine million naira àti a bá ti jọmọ yẹn yìí àtúwó ni wá àtúwó ni wá àtàwọ̀ ti tó tó twenty million bá ti wà yìí tó lé yẹn wáyìí. bóun ni màlúù bóun ni màlúù dẹ̀dà bóun ni màlúù gbélé pépé wọn ká màlúù náà mú wọn. bóun là gbélé pépé wọn ara wọn ká gbóun náà mú wọn. ìkànnì ẹ̀yà ara àyàn tó wá bàjẹ́ tí wọ́n fẹ́ tún ṣe tí wọ́n fẹ́ tún ṣe.

mùsùlùmí jù ká ìgbè ọlọ́run ọba bákan náà inú àwọn fàáńtì wà ń bẹ̀ ó lè kí ìrora lè jẹ́nu ọlọ́run ó lè kí ìrora lè jẹ́nu ọlọ́run ọba inú àwọn fàáńtì wà ń bẹ̀ yóò yóò di gàgà náà fún yàn bákan náà àǹfààní ti ń bẹ fún ẹni tó rẹ̀ náà tẹ́ẹ̀rí ẹni tó bá rẹ̀ tí ò bá rí yàn àwọn tó bá rí ni o gbogbo táà ń sọ fún wa ní sáà tó wà sí òní wà láì ní tó kíkọ́ wá ní o tí ó kọ́ máa sí ẹ̀tàn igbá ńlá tí máa ń gbọ́ pé wà síta ń gbọ́ yìí yíyó rẹ̀ ìgbà tí kan bá sí yàn nígbà tí èsì dé àtẹ̀ntì ń rí àtẹ̀ntì ń gbọ́ wọn pe aráàlú fún náà bí nǹkan bá ti kọ́ nìyàn ọlọ́mọdé kí wọn nínú àtúgbò àbára yàn lọ ni ìgbà ńlá rẹ̀ pé ẹni wọn aláwọn tábà fún ọ báìbù náà gbé lọ́wọ́ yìí wọ́n fi kàn lérí ẹ̀rọ kò wọ́n wà ní ẹ wo ìgbà náà gbogbo ẹ̀ bó fẹ́ kó fẹ́ àdúrà tún láàjò kó lọ mo sáré báìbù wọn lérí bá àwọn máa ṣe àdúrà fún ọ máa ṣàdúrà fún ọ máa ṣèlú sí fún ẹ̀rọ kò ìwọ fún ọjọ́ mùsùlùmí ọ̀yà rẹ̀ ọdún bẹ́ẹ̀ nínú àwọn sọ́tà mùsùlùmí nìyẹn tó bá ti rẹ̀ nìkan nínú wa tó bá ti torí ẹ̀ láàrin ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta àlódọ̀ rẹ̀ mọ́ ìṣòro ńlá ńlá rẹ̀ láàrin wa ìṣòro ńlá ńlá táwa mùsùlùmí nìyẹn ẹni kan ṣe àwọn àkóso wọ̀nyí ó lè gbọ́dọ̀ wà kan ìkólówà ó lájẹ́ ìsinmi àwọn mọ́sálásí wọn wọ́n ti máa ń kírun ní o wọ́n lọ́jà àkọ́kọ́ nínú lọ́jọ́ àkọ́kọ́ wọ́n ti dáwó wọ́n ní ká máa mú twenty thousand wá wọ́n dá sí sọ̀rọ̀ mọ́sálásí sí sọ̀rọ̀ ẹ̀ndẹ̀rà owó tí a yọra wọn owó kí ló lóyún owó tí ó ti fi jẹ́jọ́ náà ni ó tún yá ó tún pẹ́ dúrẹ́sì mẹ́ta wọ́n tún lọ wọ́n bá lọ mọ́ láì sí láńlá ni ọmọ èèyàn lè di káàkiri láàrin ìgbà wọn o. pé àwọn tí máa ń rí tí ó bá ń wò wò wọ́n lé ìgbà tá a mú ọ̀rẹ́ ìgbà pọ́njú ni ìgbà pọ́njú ni so àwọn tó bá jẹ́ àlàárẹ̀ èyí ká lọ bẹ̀rẹ̀ wò wọ́n sọ lẹ́kọ̀ọ́ pé kí irú mọ́sálásí wa ń gbà yìí àti gbìyànjú náà rí òun lókùtù náà ni ká ní àwọn kọ́mítì fáwọn tí wọ́n máa fi ṣètò ọ̀sìtà lábẹ́ rẹ̀ làwọn ló ti máa láǹfààní rẹ̀ tó bá dídá lè kíá máa anabi sallallahu alaihi wa sallam níbi àdéhùn kò tù sí ó ní ọlọ́run bó sọ pa àwọn kan kò ní jẹ́ kí wọ́n lè jẹ́nà ọ̀rọ̀ ní wà lè jẹ́nà lónìí ah kí ló dé gbogbo ṣe nígbà tó ti yọ̀wé yẹn wò ẹ̀mú wo igi ni wá wọn ló dá ẹ̀mú wo igi ni wá wọn ló dá gbogbo owó yẹn wò wọn á lọ fún mi lọ kọjá ah, kí ló dé mi kọjá ẹni gbogbo owó yẹn lọ́tò mi lẹ́wọ̀ ẹ̀wọ̀ ti táyà ẹ̀wọ̀ ti ń jíwò ẹ̀wọ̀ ti gbogbo ẹ̀ ah wọn làwọn ní kọjá ọlọ́run ní àlọ́ ọ̀nà kan níwà ní tẹ́lẹ̀ náà kí n mú pé ọlọ́run wa ni ọ sì gbọ́kọ́ rẹ̀ mí láyé ọ̀rọ̀ tí wàá kí ni ibi tó ti rẹ̀ mí ọlọ́run ó sọ bá nǹkan ilẹ̀ wọn ni a ah, yóò ti wá rẹ̀ wọn wọn ń tọrọ bùnà àlọ́ ní kò lè rẹ̀ láéláé wọn náà nípa bàbá wọn ìbọn gbọ́kọ́ rẹ̀ lágbájá ọmọ lágbájá sọ̀rọ̀ dúbẹ̀ lọ kì í. ọkùnrin aláàfin lọ púpọ̀ ẹni bá ṣàkóso ilẹ̀ púpọ̀ sí ìkàkà tó ṣe rẹ̀ nítorí pé àìmọye èèyàn ló ti di káfí dàtà lẹ́lẹ̀ àìmọye èèyàn ọlọ́à àwa èyí tàbá mọ̀ lámà tó ń bá àwọn tí wọ́n fi mùsùlùmí yìí àwọn òbí wọn tó máa fi wàásù ni ó rọ ọmọ kan jọ kan àwa lọ kí lọ síta ilẹ̀ wa gan-an mo ṣe rí wa nígbà mo fi rí abẹ́yìn ilẹ̀ wa gan-an àwọn àtàwọn kan wà táwọn ti máa ń gbàdúrà fún àwọn akọ́gbé bá a ṣe dúró táwọn nínú gbọ̀ táwọn nínú gbọ̀ sọ́sọ́sọ́ yìí náà gbogbo gbogbo ẹ̀rù bà wọ́n o wọ́n fara ń bẹ̀ ká gbogbo gbogbo àwọn ti gbé èèyàn wa lẹ́nu yìí pẹ̀lẹ́ o ọ̀nà ọgbà kóso ẹlẹ́kùnrin abẹ́sàgbọ́n a níbi àdó àti ẹ̀ máa lọ. wọ́n ní àwọn tí máa ń wá náà lẹ́jọ́ kan ṣe fún mi kan ṣe fún ni ìyẹn ẹ̀dàkùtù ọ̀nà èyàn ò jẹ nígbà gbogbo ọ̀tá rẹ̀ ẹ̀díkà ṣàtúnṣe ni so ìdàgbàsókè náà ti ń bá mi láti yìí náà gbogbo kò ní ká má ní kọ̀mìtì tí ó máa ṣàkóso eléyìí ó ṣàǹfààní púpọ̀ so àwa tí yóò gbé yóò máa ran àwa tá a fẹ́ ṣe lọ́wọ́ ẹni tó fẹ́ ṣe yóò máa ràn wá lọ́wọ́ tí tálẹ̀ máa tẹ̀lé wọn lọ. tó pé ìgbọ́ lágbájá ó ti kó wọn nífẹ̀ẹ́ sọpé àdìsí ta sọ ni pé ọba gbogbo ẹ̀yàn kọ́ lọ́rọ̀ ẹ̀yàn lọ ọlọ gbogbo ẹ̀rọ ọmọ ìyá rẹ̀ mùsùlùmí mọ́lẹ̀ tẹ̀ yóò lọ dé tòmítọ́ pẹ́tọ́ ọ̀gá yàn ẹ̀hẹ́n hospital tó a súnmọ́ ni ọgbọ̀n ọmọ lọ síbẹ̀ bọ̀ tí o bá ara wọn tí o máa encourage yẹn tí o máa encourage yẹn o máa encourage yẹn tí o nú àsìkò tó nú kọ́dà nú àwọn àyè tó yẹ máa lọ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ìgbọ̀n náà ẹ̀mọ́yé ẹ̀mọ́yé ẹnìkan ó lẹ́wọ̀n èèyàn dá erébèdè ló bá wọ̀ wọn iṣẹ́ burúkú ni o àlẹ́ ọlọ́run ti sànú rẹ̀ ó bá ó bá àfà àfà náà àfà dáadáa ni ọlọ́run ló máa tọ́ sọ́dún bẹ́ẹ̀ àmọ́ àwọn súnà ni ẹni wa kọ ní ẹsẹ̀ ó ṣe gbogbo ẹ̀ ó ṣe gbogbo ẹ̀ ọ̀la ẹ̀ ó sì ìgbà tó wá jáde wọn á ju ẹni wa ju ètò tó máa lọ sí ìmọ̀lá ọgbọ̀n alẹ́kọ̀ọ́ ó ju ọ̀nà kan fún un òun náà ti di ẹ̀kọ́ ti di ẹ̀dá léde ó tó délé yìí ní sáà tó lọ́nu pé àǹfààní tó wà fún aláàárẹ̀ nù. Tàbá ti débẹ̀ ká máa mú ká máa sọ fún un. Àwọn ọ̀rọ̀ tí ó mọ̀ jẹ́ kí ni ìrẹ́dùn mi ta máa sọ. Káwọn bá arúgbó kókó náà ló máa sọ̀rọ̀. Kọ́nà rẹ bí àìsàn ká ẹ mọ̀ mọ́ tá a ti ń ṣe yìí, àìsàn tó lágbára ni. Ẹ mọ̀ lágbára lójú ti o. Àdìsí ni kẹ́ máa kà fún un. Ànábì sallallahu alaihi wa sallam. Ànábì ni Ọlọ́run ní sọ àìsàn kan kalẹ̀. Àdúgbò àbí kó fi ìwòsàn rẹ̀ sí. kò sálárẹ̀ tó gbẹ ìṣòro rẹ̀ dùn. àìsàn kan ò ní bọ́ọ̀lù láyé àti kí ìwòsàn rẹ̀ tẹ̀lé. inú ẹni yóò gbọ́ pé èkó wà fún òkú òun lálàáfíà. kọ́lọ́kọ́ wa fi àwọn dókítà akọ́tẹ́lẹ̀ kó fún ọ̀sẹ̀ kóńgẹ́ pẹ̀lú òkú tó bá sọ̀kalẹ̀ fún àìsàn rẹ̀. àmọ́ kò sí àìsàn rẹ̀. ẹnìkan wá kí àbúrò àpéjọ kan ó rẹ̀. wọ́n á ah! bẹ́ẹ̀ alágbèlá èèyàn mẹ́fà mọ̀ gírírí kiri ìmú ó padà pamọ́ ni gbogbo àwọn mẹ́fà gbogbo àwọn mẹ́fà tó wọ́n mọ̀ ló pa òun wá pé òun lẹ́lẹ́gbẹ̀gbẹ̀ tó mọ̀ ní sẹ́yìn tí ó pè ló tóbi náà báyìí ìgbà tí ikú àbájẹ ìpààyàn mẹ́fà náà kò yẹ kó sọ lójú tiẹ̀ so ẹ sọ ọ̀rọ̀ tó yẹ pé yóò fi ní òòfù ìgbà mímọ wà kí ẹni tó rẹ̀ gan kó ní òpè kó ní kan ìtàmọ́ fóun lè kú ó lójú ká ààrẹ tètè yá ìdákàmù náà gan ààrẹ ìgbà lọ náà so yóò tún wá dákún àìsàn rẹ̀ tó yẹ kí a wò lè ọlọ́run lábẹ́ ilé yìí gbogbo àwọn tí ó rẹ̀ pátápátá ọ̀rọ̀ àforíjì àbẹ́sọ̀rọ̀ àtàríkọ̀ láti àfún wọn so ká ṣe àdúrà ká ṣe fún aláàárẹ̀ òun ìkà tó burú bẹ́ẹ̀ rárá gbogbo káníkà láàárẹ̀ náà tàbí àfún wa ṣùgbọ́n kì í sábà nìkan láti àdàpọ̀ láàárẹ̀ ká sọ fún aláàárẹ̀ gbọ́dọ̀ púpọ̀ ẹ̀dá kan sọ̀rọ̀ fún mi ẹ̀já máa bèèrè aláàárẹ̀ náà kó sọ̀rọ̀ fún wa aláàárẹ̀ láǹfààní jọ wa lọ ó ń láǹfààní gbígbàdúrà ju àwa lọ anábì ló ń bẹ sallallahu alaihi wasallam anábì náà mẹ́ta kan bẹ tó yẹ pé àdúrà tí wọ́n ń ṣe tó bá ṣe lóyún tá a bẹ́ẹ̀ náà wọ̀ bẹ́ẹ̀ náà ara ṣàlìṣìjà kò sí gàgá láàrin àdúrà rẹ̀ sánmà àdúrà tó bá ṣe pẹ̀lú ẹni ẹ̀kọ́ sílẹ̀ lábẹ́ ìjọba dàrẹ́ẹ̀tì ni alẹ́ ìwà ń kà wá nínú wọn ní ẹ̀tú bá rẹ̀ gbogbo àgọ́ àti aláàrẹ̀ bá ti ọlọ́run gbà aláàrẹ̀ ti lọ́pọ̀ títí kò máa sábà fún ààrẹ kó sì máa dáadáa fún ìfáwọn èèyàn so káníkàlà rẹ̀ náà kó ṣe wàhálù fún wa. bákan náà ẹtú bá jẹ́ aláàrẹ̀ ta lọ bá ẹjẹ ta tó bá jẹ́ ẹtí ìṣe mùsùlùmí alẹ́lọ́kì so láàrin pé ká fi ẹwà ẹsìn wa ká fi hàn án àníbùsọ̀ aláwọ̀ àwọn ẹ̀sán náà ọmọ yahudi àdúgbò rẹ̀ tó rẹ̀ alágbèmọ̀lọ́kì tó láàrẹ̀ sí tó láàrẹ̀ sí á ó sì tíjọ́ kan àdúgbò ni ọmọ yìí ọba di mùsùlùmí kò bá dà pọ̀ látara dé dáa sáà nàbẹ̀ dáa sún wa àdúgbò ànábẹ̀ ti máa ń lọ ọmọ yìí wojú bàbá rẹ̀ àkókò wojú bàbá rẹ̀ bàbá ni á ètò bá wù kó ọmọ ẹ̀sìn kúrà òun gbà pa nàbí òun kò mùsùlùmí jọ náà ọmọ ìyàwó bí wọ́n bí wọ́n dàpọ̀ sọ fọ́nà kírísítẹ́nì àdúgbò jẹ́ gbọ́dọ̀ mùsùlùmí. ìwà ló ta débẹ̀ ni torí wọ́n ti rí ẹ̀sìn gẹ́gẹ́ bí ẹ̀sìn tí ọ̀dà tó pé wà ọ̀dà sọ yóò ká máa ṣe dára tí àwọn tí wọ́n yẹ ṣe ẹlẹ́sìn wa náà láti lè fi ẹwà ẹ̀sìn wa káfí hàn wọn. náà náà a ti àárẹ̀ báyìí ó wá ku ìtàkùn ní atẹnukíìnì àtẹlẹkìn ẹni tí ó rẹ̀ sẹ́kùn sọ́lẹ̀ kan pé kìí ṣe dandan ni kó rẹ̀ yàn kó sì kú kìí ṣe pé bí ò bá ẹni tó bá rẹ̀ kò ní kú àmọ́ tó kọ́mọ̀ ni pé kó máa rẹ̀ yàn kó sì fàyè lẹ̀ òun ló pọ̀ jù láàmà fífi òkú kí ló ṣe ni ó di kú tá a rí lẹ́ẹ̀kan tó ní alẹ́ sẹ́yìn yóò wá dá ó sì lè kú báwọn kí ló ṣe àbọ̀nsà sí ni àbọ̀nsà pa ni tàbá rí pé ẹni tó rẹ̀ yìí ó ti wọn kọ́ka kú. ní ìbàyí wọn ló fi jẹ́ pé ó yẹ káwọn mùsùlùmí ká lọ sí tàwa ẹ gbọ́dọ̀ ẹ ká ní. ọlọ́run ọlọ́mọta sànù ọlọ́run nǹkan tí ń sin wá pọ̀ ju àdàdàdà rè lọ ó yẹ káàkà jẹ́ mùsùlùmí ká lọ sí tàdúwà. àwọn àǹfààní rẹ̀ pọ̀ o. bí bá ní sàlàfíà tá a bá ti ìjẹ́sàlà fi yà wá tá a ronú gbogbo ẹ̀yẹn àmọ́ tá a ṣe. àmọ́ ta fẹ́ lo bẹ̀rẹ̀ sí ni pé ìgbà míì máa ń wà sí pé ẹni tí wọ́n mójútó aláàárẹ̀ àwọn ni wọ́n ra fàdà àti tẹ̀lé kí mọ̀ fún. ẹ̀ṣẹ́ àwọn táwọn ta tójú aláìsáníkà gbọ́dọ̀ àwọn táníkà àwọn àfẹ́fẹ́ tọ́jú rẹ̀ fẹ́ fún olóògùn kan lẹ́kùn àwọn dókítà àwọn nọ́ọ̀sì àwọn wà pẹ̀lú aláàrẹ̀ àmẹ́ni tí ń tọ́jú aláàrẹ̀ lè mọ́ gbé pẹ̀lú wọn gbà mí sùn ló fi lọ́kẹ́ kí yẹn wo ọtí tó bá jẹ ọtí ta mùsùlùmí tí wọ́n sì lágbọ̀ yìí dáadáa tó nà pa ara lọ bẹ̀ tó tọ́nà bá ní kí sísan ó dé òun ò ní sọ pé kí èsì yẹn yóò ṣe gẹ́gẹ́ bí ọmọ ìyá rẹ̀ tó jọ mùsùlùmí jẹ́ ṣe tẹ̀lé kí aláàrẹ̀ wọn àmọ́ ìṣútó bá ṣe fún ọtí tó tún mùsùlùmí tó wá débẹ̀ tó wọ́n lọ sí tẹ̀lé kí wọ́n lè fọ́ọ̀rì kí ni fún mi ìwé orí tẹ̀sí yìí èyí ti tẹ̀lé kí tábìlì fẹ́ kínú ṣe abẹ́rẹ́ sani ẹgbẹ́ wọn nu ayé fún ìlábẹ́rẹ́ ti tẹ̀lé kínú ṣúgbà ní ṣe so kí náà tó ń tẹ̀lé kínú. àwùjọ ti wà yìí gbogbo nǹkan láti gbogbo nǹkan ẹ̀sìn láti dorí rẹ̀ kodò èyí ò mọ̀ kí wọ́n máa ti tẹ̀lé kínú fún ẹ̀sìnkú mẹ́nu tààrí ibi àwùjọ ìyá ẹ̀mọ́ ti rí pé ẹ̀rọ̀kọ̀ kan ní ẹ̀ àfàbáwà ẹ̀rẹ́ kínú ah, àmì tí ó mọ̀nà sáré wọ́n ń tẹ̀lé kí ó fẹ́ pé wà lọ sáré ìgbà táàsì tẹ̀lé pé kó tayé lẹ̀ ni ìgbà tó wúlò nìyẹn kí n tẹ̀lé kí n náà á lò ní gbólóhùn la ilaha illallah anábì ni lákìnnú mawtakum la ilaha illallah anábì ló gbé sallallahu alaihi wasallam anábì ni ẹnu ẹnu òkú yín ẹnu onígbólóhùn la ilaha illallah man kana akhiru kalamihi la ilaha illallah dakhala aljanna ara àwọn àpẹẹrẹ ṣíṣe ní àfikalẹ̀ léyìí tó lẹ́rìí táà máa ń mọ̀ pé ẹni tó kú yẹn rere ni èyí tí ń bẹ lápọ̀ọ́lẹ̀ là ń sọ òun ní kẹ́ni yẹn sọ la ilaha illallah màdúrà kù. àwọn lẹ́yìn kọ́lá bí òṣèlú la ilaha illallah tó bá ti kú bí ẹ ti bá ti yọrùn sàárè rẹ̀ kí ló dìde máa ó di wòlé nù kó dẹni nù tó pé ẹ̀fì ẹ̀yìn òwò tó bá tó ẹ̀fì ìdáná dáná mọ́ ní ẹ̀fì lọ́jáde mẹ́. bí wọ́n bá ti tó bá dẹ́nu sáré sí wọn bá tó kú sùsàré lónìí ó ti jọ kejì tó wọ́n dẹ́nu sáré sáwú ọ̀bá bó kú mọ́. lọ́nà tó wáyà yìí wọ́n lè di àwò nínú ẹ̀yìn ẹ̀rọ bá bẹ́ẹ̀ ní bá ń ṣe àwọn bá ń ṣẹgbẹ́ burúkú pẹ̀lú àwọn agbó ẹ̀yìn òwò lọ́bẹ̀ àbáṣẹ́yẹ́ kò gbowó àwọn agbó ẹ̀rọ gbà náà ti gbòòrò lì àti àfẹ́rẹ́ ká máa dùn àwọn anúdé ó máa bẹ̀rù mọ́lẹ́kùn ló jẹ́ èyí tá arákùnrin lẹ́nu pé tẹ́tùmọ̀ pé ẹni yí á ẹni rẹ ni òun ni kó sọ la ilaha illallah nígbà gbàgbà yìí lẹ̀. kò sẹ́ni tó lè wí kò sẹ́ni tó lè wí bẹ́ẹ̀ ló ní ọ̀rọ̀ òkú gbẹ́sì yìí bá wọ́n lẹ́nu kàtó láyé lálá ń jẹ́ onírà á tí ó fi arúgbó sálù fún náà tí alùsùn ẹ̀yìn ìkànsí làwọn ìjẹ́ lùsùnà òfin òkè ẹni tí ìsà lùsùnà òkè ṣe mùsùlùmí tó tẹ́ bá fi lè bá ìjẹ́ súnà ìyàdógún ẹ̀wọ̀n ìyẹn mọ́tẹ́yẹsẹ mọ́nu o wọ́n lè yẹn ṣe láìláì lọ́la lókè lókè láìláì tó kì ìsà lùsùnà wọ́n lè ṣe láìláì lọ́la tẹ̀bílìgì tẹ̀bílìgì ṣe láìláì lọ́la wọ́n tẹ̀bílìgì ṣe láìláì lọ́la wọ́n yẹ gbẹ́ fún wíwí àtẹ̀bílìgì ó lè ṣe láìláì lọ́la ṣe ẹnahu mùsùlùmí fún mùsùlùmí ni bí ó máa jẹ́ mùsùlùmí ẹni ìdílé ìlàhìlàlá ṣẹ́gbẹ́ ti ní ṣe ọlọ́mọ tó ń sàánú ọdún kẹyìn ni ẹni tí ò bá ti sọ láìláìláìlá tó fi kú kò túnmọ̀ pé èèyàn bú mi ò kí ẹ máa ti gbọ́n tó bá ní ṣe anábì sọ̀rọ̀ sọ́lá anábì ní ká nu òkú wa ní láìláìlá ń gbogbo náà ká náà á tó kàlámì yìí láìláìlá dákàlọ̀ ìjànà rẹ̀. وطبعا بحديث لي النبي صلى الله عليه وسلم لاقم موتاكم لا إله إلا الله من كان آخر كلامه لا إله إلا الله عند الموت دخل الجنة يوما من دهره وإن أصابه قبل ذلك ما أصابه سؤالي في سوء كابني يجب أن أنه قواني منه لا إله إلا الله بلا سؤال لا إله إلا الله نعم eléyìí ni ẹ̀kọ́ wà ń bẹ̀ fún wa sábà pé òkú wa yìí ẹni pọ̀ta kú pé ẹ̀lẹ́ yìí bẹ̀rẹ̀ sèyí o lè parí lẹ̀ èyí bá ń gbẹ́gán làwọn wa máa pariwo káàkiri fáàsì fáàsì kìíní èyí ti ń sọ kùkùkùkùkùkù ọ̀rọ̀ náà sì lè léyìí mọ́ ẹ máa ṣe tẹ́lẹ̀ kí nọ̀ fún ọ síra lè fi àbẹ́ lómi alájí ẹgbẹ́ àti báyìí ẹ̀ka kò wọlé àti báyìí ṣe bó la ilaha illallah la ilaha illallah àmàna mo wá sí pé ẹ̀ máa pa láti kó máa wì ilé ẹ̀sùn pé la ilaha illallah ẹ̀dá kìí sọ ẹ̀dí la ilaha illallah bí ẹ bá dán òhó kù òkú lè sọ gbólóhùn mi tí ó tako la ilaha illallah ó lè kú lẹ́lẹ́bọ̀ o gbẹgbẹ́ yìí la ilaha illallah sùn lọ́dún wí fún àfàyè lè bá ọ̀nà àbá kò ní fún sùkámọ̀ sọ pé ya nítorí pé nígbà tí ẹ fẹ́ fayélẹ̀ ẹ kàn wọ́n bá ní kò rọrùn àti ẹ̀mí ẹ̀mí tọ́nà bá fi kú wa lára nígbà tí wàá nà ya wa o ẹ̀mí yẹn tí wọ́n fẹ́ jáde wàá nà lọ́la ni kò rọrùn láti jáde kẹ́mi jáde lára yẹn wàláì kò rọrùn. Ànábì sallallahu alaihi wasallam nígbà tí Ànábì fẹ́ kú Ànábì ní àgùn mi ní ogun tó ní agbára. أن يكون أصلا السلق رب الناس عليه الصلاة والسلام ó pẹ̀pẹ̀ tó wọ́n lóde para ìgbà tó tó sídìí kan lẹ́yìn òde kò lè gbọ́ ọmọ kò lè ka mọ́ ojú wa chéèjì. Fatima wa ni kí kí ló ṣe yá bá a ó ní Fatima ọjọ́ òní lágbà inna lil mawt la sakarat sallallahu alaihi wa sallam. Àlẹ́ mi ló bọ̀ rà inna lil mawt la sakarat. ikú òyí sí ikú òyí sí ikú òyí sí Fatima nígbà tí a nígbà ikú òyí sí. bí èèyàn bá jẹ́ wòlíì ẹni ọ̀nà yóò tó lẹ́yìn ànábì ni ẹni kò sí ẹni tó lọ́wọ́ fẹ́ràn ànábì lẹ́sẹ̀ tọ́tọ̀ kò sí ẹ̀dá òun láyé ní gbogbo ọmọ ènìyàn kò sí ẹni tó lọ́wọ́ fẹ́ràn ànábì làkọ́kọ́ ẹ̀rọ kò fàdà fi ṣe àkọ́kọ́ wọn ìbọn rẹ̀ lọ. anabi ní inna Allaha ìtàkọ́dà ní kọ̀lílà. ìjẹ́ kọ̀lílì kọ́lọ̀ mú yẹn ní kọ̀lílì òpin ọ̀rẹ́ ni. pé khalilu mi lélẹ́yìn khalilu mi lélẹ́yìn ó gbàgbọ́ sí mahabbat mi lélẹ́yìn olólùfẹ́ mi lélẹ́yìn kọ̀lílì ìfẹ́ tó ní agbára ni tọ́lọ̀ ní sàlẹ̀ mahama ni. èèyàn méjì péré inú ọmọ nìyàn lọ́lọ́ ní ìfẹ́ sí Ibrahim wa Muhammad wọ́n ní ní khalil lẹ́bà tó sọ́nà lẹ́bẹ̀ẹ́ náà tán bọ́lá tí a fẹ́ràn lẹ́bi tó ebi kánábi kan ní ẹ̀bà kó kánábi máa ma fi mi kankan sani jallara wọn ni kó kò yẹ kánábi rí ni lábó bó kéré bó ni bó kéré kó tó ayé lẹ kò yẹ kó rí rárá ànábi ti rí kánábi lọ pé ikú òyìn sí ikú rọrùn ikú rọrùn tọ́ fún wa sàtúnwọ̀n fún wa dé olùjẹ́ pé nígbà tá a fẹ́ ṣe tẹlifóònù kó kú ẹ má kálẹ̀ fọ́fọ́ wí. níta máa ṣe ni pé a máa wí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ la ilaha illallah la ilaha la ilaha a máa wí wa. ẹ̀hẹ́ kó bá ní tó náà ti lọ ń gbọ́rú wá àti tá sọ yìí àbúkú ti mà á a àdìgbò tó tó nù ẹnu méjì burúkú fẹ́ kú náà ni àfẹ́fà náà tó fẹ́. <laughs> Ah, kí láyé láti láwọn ẹgbẹ́ ìgbésí ayé kò sí tó lójú ní tí ẹ̀ wíwo ó tẹ̀sí ó nílò tí ẹ̀ wíwo tí ẹ̀ wíwo. bá ti ń gbẹ báwọn yóò fi pìkẹ́ bá ti wí báwọn ẹ̀ sílẹ̀ sọ̀rọ̀ pé láyé láyé lọ́wọ́ wí ẹ̀ sílẹ̀ kó má sọ̀rọ̀ kankan má ẹ má bàa sọ̀rọ̀ má tó bá tún sọ̀rọ̀ mí lẹ́yìn rẹ̀ lọ́kùnkùn lè ṣe fún tó bá fi lè kú bẹ́ẹ̀ ní tó wọ ó sì láyé láyé lọ́la Ànábì sallallahu alaihi wasallam fún yíwá àlùjànnà. ẹ jẹ́ ká jẹ́ nǹkan kan dára fúnra wa lọ́kọ̀lá jẹ́nà lọ́kọ̀lá jẹ́ sọ yìí. àwọn ibi táwọn ibi ti sọ pé ẹni bá ṣe báyìí ẹni bá ṣe báyìí ẹni bá ṣe báyìí yóò wà àlùjànnà. kí ni kùnà orúkọ báyìí? ṣé kùnà ohun tá à ń sọ pé ẹni òun ni àlùjànnà sọ òkè? àwọn tí àlùjànnà sọ ṣe ń bọ fún nínú àwọn èèyàn kìí ṣe irú àwọn báyìí yíwá ìṣẹ́ sanabi sọ kó túmọ̀ pé tó bá dá ẹsẹ̀ kan kọ́nà ò ní fìyà jẹ́ńjẹ́ kò túmọ̀ rẹ̀ bàbá wa gbogbo tó gbogbo mbẹ́ a àmàdúgbò àwọn àbáṣe láyé lára kan tó kú àlìjẹ́ náà wà yìí ọlọ́run lè fi àpẹ́pẹ̀pẹ́ kan tó bá jẹ́ kó lè fi jẹ́ bọ̀tí sáré gbọ́ pé àṣọ ìpè ọmọ àdìjẹ́nà rẹ̀ sáré bí sọ nìyẹn kì í ti kó direct entry ní àdìjẹ́nà rẹ̀ àwọn tí àdìjẹ́nà wọn jẹ́ direct entry sẹ́wọ́n ní ti òun làwọn aṣùhàdà aṣùhàdà àtàkùsẹ̀ yìí di àtàkùsẹ̀ yìí di irú àwọn báwọn ni àwọn òtẹ́ ní tètè ìrọsẹ̀ kankan wọn ò ní bẹ́ẹ̀ ìdáná lọ́wọ́ wọn ṣẹ́rẹ́ oníbèrè nìkan náà wọn. àwọn wà lè jẹ́ náà lè gbóyè ṣìṣà wọn lá ẹ̀kọ́ hmm. àwọn làbí sí wà pé àwọn òwò àlìjẹ́ náà láì sí yà rárá. ṣọ́ra lè ṣe sódodo lè kó máa rò kó bá pé àárín tó máa kánú ìwé láìláìláìlá kó wá tó dorin tó ní kí wọn má tó máa ṣiṣẹ́ burú káàkiri ní àná kí sàgírí wí. sọ̀rọ̀ ó gbà sọ̀rọ̀ tí àdéhìí yẹn sọ̀rọ̀ lẹ́yìn ibùsùn kánú kó wọn láìláì lọ́nà ká tẹ̀lé kí ló kókó. òkú tá a bá fi sínú sàárè àìdè tẹ̀lé kí ló fóun ó ti ní kàkà máa ṣe. náà ó wá ní àwọn àlàyé kan tó ká ṣe láàrin yìí. tó yẹ pé àwọn àdéhùn tó wà fún àwọn àdéhùn tí òun lálàáfíà ni. òun ni tó bá fẹ́ kú ẹ̀ka sóhàtì yá sí ẹ̀ máa ká lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àdúgbò yàrá àfíà. Òkúta kan ẹ máa ka sọ́tò múlùkù lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Tábìlì ká tábìlì kú bá wọn. Àwọn aláìka wà tìlú o. Àwọn aláìka wà tìlú o. Àwọn aláìka tó ń bẹ̀rẹ̀ bí ìrìnsà rí nira. Tábìlì ká sọ́tò múlùkù kò lórí mọ́. Afẹ́ òdìgbò. Kò sí ẹni tó wò lórí. Kò sí ẹni tó wò lórí ìlọ rẹ̀ náà tọ́lọ̀ bá wá ní kí tán sẹ́ni yìí kí tán ti gbé bá tó sọ́mà lẹ́sì kí ló kúta ṣe nǹkan tó kúta ṣe ni pé àti abẹ́rẹ́ tẹ́ nínú òkú báyìí nù. òkú tó wá kú báyìí àtọ́ síbẹ̀ ó láwọn nǹkan tí àwa tá à ń bọ láyé tí ó ká pé fún tí ó sàfàní kókò ibi tí ojú wa láwa nù tí ẹ láwọn tí ojú ara lọ ń bẹ̀rẹ̀ nìyí àwọn àfáàní àwọn àfáàní ẹnìkan kúlẹ̀ pé lọ́rọ̀ wa ń bẹ̀ sísá wa kan kú ní wa ọba àforíjì. como como àwọn ni wọ̀lọ́ àwọn ní ká bẹ̀rẹ̀ náà níbi ìta bátẹ́dẹ̀ yìí ìta bátẹ́dẹ̀ yìí tó kúbá fún mi kú báyìí aláṣẹ̀rẹ̀ lọ́wọ́ ìnáwó láti fún mi kó tó bá ti kú báyìí kápọ́ gbìyànjú ká kó bá yájú kalẹ̀ ká fọ́ bójú rẹ̀ àwọn bíi kó bá gbẹ̀yìn lára rẹ̀ pé a sì rí òwú kàtó sí wọn. Fọ́tù ní ọ̀pẹ̀rẹ̀ ní ìbúlámù ẹgbẹ́ tó ti kúkú ẹ̀mí ìgbẹ́ lọ fi pamọ́ ọmọ rẹ̀ kẹ́ ń bọ̀ láti èkó kí ni mo wá ṣe kí n tiẹ̀ ní kí ọmọ tó ń bọ̀ láti èkó tó tó dé. Alẹ́sọ̀tọ́ ìfẹ́lẹ̀ alẹ́mọ̀tò bá ti kú alẹ́bìnrin ẹ̀ ti gé kú láàrin yín ẹ̀jẹ̀ lọ sẹ́bí sáré. ẹ wá lẹ́nu sọ́gbọ̀n láti Àbújá anábì ní kìlógà sọ bẹ́ẹ̀ tó ṣe tó nìyí jẹ́ nìyí bẹ́ẹ̀ sì gbé kalẹ̀ ìnira lẹ́nu kó bá ẹjú kó lọ́sì ẹjú kó ẹ tìrì lọ sí kó lọ bá dáadáa rẹ̀. ń gbọ́ ibú lẹ́kọ́ ọ̀nà kí a ti a nínú omi lọ sí bá dáadáa rẹ̀. agbègbè rẹ̀ àbákò látẹ̀ ti dá Sùkà èdè sí òkú Mùsùlùmí. Sùkà bá ṣe sí àwẹ̀ ẹ́. Bó la ṣe ń wẹ òkú Mùsùlùm? Ibi tó kù yẹ. Bó la ṣe ń wẹ òkú Mùsùlùm? Ẹ dákun níta bá dé yìí. Àwọn ìyàwó wa. Ẹ̀kún ọba ti ń wẹ̀ kú. Èyí tó dá. Mo ní kíyàwó wọ ọkọ ẹ̀. obìnrin ní kúmọ́ obìnrin máa ń obìnrin o ọkùnrin máa ń wẹ ọkùnrin o. àbámọ́ ọkọ àti ìyàwó nìkan báwo wọn wọn. bàbá ò lè wẹ ọmọ obìnrin rẹ̀ ìyá ò lè wẹ ọmọkùnrin àwọn tí mọ gbogbo nílẹ̀ lára wa àwọn tí wàá wo òkú wa náà kí wọ́n jẹ́ alamin anabi ni ẹni tí ó wọ òkú yín kì í ṣe kí ẹni bọ ẹsẹ mọ ẹni tẹnu rẹ bá bò tó ní fọkàn tán àwọn ni kí wọ́n wọ òkú yín bá a ti wà yìí aṣọ ló bá a ṣe wa gbogbo bá kú pé irú sí ti nílẹ̀ mọ́ ilé rẹ̀ àmọ́ tó bá rẹ̀ pẹ́lú ẹ̀wọ́ rẹ̀wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ ni ọmọ náà kú yíò tó kàn débi títí sàfẹ́ bí lẹ́nu kò bá bí kí ọmọ tó sọ mọ́ tó kàn wúlẹ̀ ni ọlọ́run o nígbà tó máa ń pariwo lẹ́nu ilé ìpéjọ kẹta ẹni ní kílódé ah ọlọ́run o ah, ṣé o sí ah, àdúgbò àdúgbò rẹ̀ ó bẹ̀rẹ̀ nù ló máa tó ìdàkẹ́ ìmọ̀ ṣe bẹ́ẹ̀ gbogbo tí ìbá wà bá ti máa ń wẹ òkú àsìkò ayé ó ti kéde díẹ̀ ẹgbẹ́ sáré ń ṣe pàápàá àwọn èèyàn máa ń sojú àti wẹ òkú ẹlọ́jà sojú àti wẹ òkú lára tí yóò lè kó bẹ́ẹ̀ ọlọ́rọ̀ wa mo ní kéèyàn wẹ òkú a bẹ́ẹ̀ bá òkú tí ò bá ọba nítorí pé ẹni tó ìdí ẹ̀kú wà láti bá wọn gbé ọmọ ọkọ̀ ìfún ara rẹ̀ yẹ kó gbóná lẹ́kọ̀ọ́ máa padà bọ̀ fún un. eléyìí tó ní láti tó yà fún rẹ̀ ló wẹ̀ kó bọ̀ fún un láì sọ méjì ẹni tó bá wẹ̀ kó tó ti mú un kó wà dáhùn tí gbogbo wọn fún báyìí. tọ́jú ẹ̀yẹ òkú ó dá púpọ̀ ká ní ibi tí ó sì máa wọ òkú ẹ ká ti lajú dáadáa ní islam mọ́sálásí kọ̀ọ̀kan wọ́n gbọ́dọ̀ níbi tí ó ti máa wọ òkú àwọn àbáṣe kọjá lọ àwọn gbìyànjú o àwọn àbáyé gbìyànjú sọ̀rọ̀ aláì kẹ́lá tá à ń bẹ láyé nìsín àtàgbàsán kéwú ni kéwú sí tání àwọn àfáà ayé yìí wọn ò ní wọn ò lápẹ̀lẹ̀ kan ìkàn àwọn àfáà tó wà láyé ní ti wọn ò ní ìkan tó fẹ́ pù ìtẹ́jì fún àwùjọ Islam ju tó fẹ́ gbà lọ wọn lọ. kò sí kankan àǹfààní kankan alọ́bí ilẹ̀ táwọn kan lánàá tí yóò ta iye. àti tí yóò bá ta àti tí ẹni tí yóò bá ta títí mo ń tara àwọn àti àfáà mo ń tara ìwúrò ilé ayé ba àìsàn níbi kíní wọ́n ń ṣe wọ́n ń ṣe kí ló ṣe yìí bàbá ọlọ́mọ ìjáde bàbá ìyàwó ìjáde àwọn olè fìyàwó tó gàn àbá kí ló dé tí wọn náà tó ní ọlọ́run wà láì láàbẹ̀ ó ti sún yẹn wà láì wọn ò láǹfààní tọ́lẹ̀ sí àlómọ̀ yìí wọn àbá àbá àbá jẹ́ òun wà àwọn tí àwọn àwọn àǹfààní tó ti ka ìlànà ṣe nípa ẹlọgbọmọ ẹ mọ lù mí ó lọ ilẹ̀ mi àwọn mọ́lájí pìlẹ̀ tó bá láti gbà yóò tó bá láti o gbogbo ẹ̀sìn ìbáṣe mọ́tàkì rẹ̀ ẹ̀ lè rí mẹ́ àwọn bá ń jágé mọ́tàkì rẹ̀ ń lọ rẹ̀ mọ̀rí mẹ́ kí làwọn ń ṣe láyé akàjẹ́sà ariwo lásán ni ẹ mọ̀ rí mọ́tàkì kan wọ́n máa ń lọ kó sí kó parọ́ fún yín mọ́tàkì kìlẹ̀ ló sábà fi àní kẹ́kẹ́ ló kó sí àní kó sí mọ́tàkì rẹ̀ ìṣẹ́lẹ̀ àti mọ́tàkì kìlẹ̀ ẹ bá ní mọ́tàkì ní kàtàkó ẹ̀rì wọ́n lọ kó sí ẹ ẹgbẹ́ tó ṣe ẹlọ ọmọ ẹgbẹ́ ọmọ láti pèlè lọ́wọ́ ní láti fàtó sí wọn ní pósí tẹ́lá ọmọ láti pàṣẹ ìdálẹ̀ ní sí àní pósí wọ́n náà àní dá pósí pósí sí ẹ fàyẹ pósí lẹ̀ máa sínú tó náà fàyẹ pósí lẹ̀ ẹ wọ àwọn ará jọ má ti kéde ẹni kan náà gbé mbẹ ìgbà tó kún kẹta àwọn àbáyé bá ṣe tó bá da ẹyin èèyàn ìgbà tó kún kẹta àwọn àbáyé bá ṣe tó bá da ẹyin èèyàn àwọn ọ̀pọ̀ tí wọ́n ń ṣe tó dá ẹyìn òṣìmọ̀ ṣe wẹ̀. bóyá káà náà káà náà sọ síwájú àwọn ìtàn àbáyé ìṣẹ̀lú ọ̀dà ẹ̀jẹ̀ káwa náà mọ́ṣáláṣí pọ̀ bóyá ká máa dé tó ti mọ̀ bọ́sẹ̀ wọn ń wò fún wa ilé ìgbé máa ń wò. bóyí àwọn ẹ̀sìn èyí àwọn àbáyé tó ṣe mọ́ lọ bóyá wọ́n ṣe mọ́ lọ wọ́n á gbókùn sí àpótí ẹ̀ gbókùn sí àpótí ọ̀ àti èyàn gẹ́gẹ́ tó sílẹ̀ àgbójú gan sí ẹgbẹ̀rún ṣe ẹ̀tẹ́ tó fi gbọ́ ẹ̀rọ ẹgbẹ̀ sí àgbójú ọ̀rọ̀ àwọn ẹ̀ bọ́ọ̀ kí mọ́sáàsì pọ̀ gan ní ẹ̀fọ̀rọ̀ náà nígbà tó sọ pé ó ti méjì tá a ti sọ báyìí o ẹgbẹ́ ti mọ́lẹ̀ sábà ti sọ àwọn báyìí ẹ jẹ́ ká máa gbẹ̀dú ká máa kíkà àkùsà lórí ẹ̀ ká máa kíkà àkùsà lórí ẹ̀ èyí tí mọ́lá ti fi gbẹ́dẹ́ lọ òkú ó ń bẹ ní ẹ̀ ẹ̀ ẹ̀ ẹnìkan ṣoṣo lè dá òkú wẹ̀ òkú gbẹgbẹ ogún gbádùn àwọn bí àwẹ̀ àwọn bí àtúnwá tẹ́lẹ̀ ó tún máa gbọ́n mi jáde ní ojú tó wà ẹnu ní orí bẹ́ẹ̀dì òkú wọ́n ti wẹ̀ ó tún máa gbọ́n mi jáde ó yẹ kí bí mẹ́rin kòkò bá ní ó yẹ ká dùn kan kan sílẹ̀ lè kí wọ́n ní ìpínlẹ̀ ìyẹn sì lè fi ṣe fúlẹ̀ gbòòkù alùwàkù yẹn lè fi ṣe kílá mo fi mo fi tiwa kùnú gbogbo ládàá tí bàá rí àwọn ọmọ afẹ́fẹ́ àtàlà wọn kọ́ wa wọn pọ̀ káàkiri àwọn amẹ́sàn àtàwọn àlejò àlè wọ́n tún wá kó fa ọkọ̀ fa ní nàìjíríà yìí omi náà oní tó náà. ìkọ́lẹ̀ ìdúrà ń ta àtòsí àti ẹ̀kọ́. so ara àwọn ojúṣe wà nìyẹn. tábẹ́wò òkú kí làwọn èròjà ta níbi láti bọ̀ òkú tó bá fẹ́ wo gbàdé nǹkan tá a sọ gbọ̀rọ̀ wá ó gbọ̀rọ̀ wá ó gbọ̀rọ̀ wá lẹ́tòsí. alákọ̀ọ́kọ́ aṣọ tẹ́sí bò wúyì ó gbọ̀rọ̀ wá lẹ̀. àwọn àti tẹ́tí mẹ́lí aṣọ yìí àwọn kan ní aṣọ ara mi aṣọ táwọn kì í sá ara mi ló má ta wọn ni káfí gbọ́ àwọn káfí káfí gbọ́ àwọn kò sí tó burú mbẹ kìí ṣe ìwọ ni kí wọn fi aṣọ ara mi tí wọn lò má ká kó sí pé nìyí káfí gbọ́ àkókò sí kankan àtàkùnṣe rẹ̀ ní àbàrí àtàkùnṣe mú ara mi kò sí kankan tàbí ó sì láàárẹ̀ iṣẹ́ tó bá sí kankan aṣọ òun ló kankan tọ̀ àwọn ará jọ̀rùn a máa ń gbìyànjú ọmọ ńlá sàn lé ọmọ ńlá sàn lé kódà ara àwọn tó jẹ́ pé wọ́n lé bámú bàbá kan bẹ ní alára bẹ́ẹ̀ àwọn lé bámú ni ẹ má lọ òkú tó báyìí ẹgbàá. Ah, àwọn ti pèsè àfojúbá bárúkú ti ẹgbẹ́ ó ti mú ojú wọnú ilé ọgbà so èyí tó ti rà tó lónìí ohun tó ń lò tó sọ àmì tó sọ àmì síbẹ̀. ṣùgbọ́n kan náà èyí ò ní sísọ sísọ ìṣe ti gbé aṣọ torí ẹ bá lè fẹ́ máa bọ́ aṣọ lára òkú kòrísì ẹ mọ̀ ní lára bí ara tó ti gan so kéèyàn ya aṣọ ìmọ̀lára ló dájú tí ìbá ti sọ ìyẹn lè lo blade bákan náà kéèyàn wá ọṣẹ ọ̀tẹ̀ ìyẹn lè sọ bákan náà kankiri olùwà níbi wà lára rẹ̀ bákan náà ewé sídìm wà ń bẹ̀ bákan náà pẹ̀fúm tùwárí kìí ṣe dandan ní lókìkì ẹ̀rọ tó dínkù súnà ni ẹ̀rọ tó bẹ́bà lo bẹ́bà bí bí láì ṣe mú dínkù lónìí bẹ́bà fi lè lo tùwárí ní fòkù lókùnkùn bẹ̀ lè lọ́mọ ìwé lẹ́yìn ìwé lẹ́yìn àníbùtù kí n ti dínkù èyí táwọn ní méjìlá táwọn lónìí tó dé pé ìtumọ̀ ẹni tó bá ti ní òróró tó jẹ́ tó rárẹ̀ tó bá ti ní alcohol ṣẹ́wọ́n ti sè so ìyẹn lè lò ó náà tó bá fẹ́ wo òkú yìí ká tẹ̀sí tó bá ṣe dáadáa àwa twen so twen tó máa ń lò ń gbà wọn aṣọ tí wọ́n bá fẹ́ ràn bí òkú tó máa fẹ́ sin òkú yóò di ara sọ̀kan báyìí tó ń pè bàǹtẹ́ méjì ẹ̀ so tó bá ti gbé bàtẹ́ yẹn kò ní tówẹ́lù náà bọ́ tówẹ́lù yóò ní parada òun ló dáa. bákan náà náà nǹkan tí wọ́n lọ kí wọ́n kán mọ́ lọ́wọ́ òun ni ah, ìdákọ̀ ok glove glove ní nylon kì í sálásọ kì í sí alásọ ṣùgbọ́n tí wọ́n ti bẹ́ẹ̀ tí wọ́n ti gbé kalẹ̀ òkú yìí tí wọ́n ti tẹ báyìí tẹ́rí inú rẹ̀ kakọ́ tẹ̀ná káwá gbé sókè báyìí ká tó báyìí bá tẹ̀nu rẹ̀ because àwọn nǹkan tó bá tẹ́kù nínú rẹ̀ déédé ìtẹ̀ ẹ̀gbọ́n bíi tọ̀ bíi ìgbẹ́ múra ìwálẹ̀ kò ní jẹ́ nígbà tó bá wẹ̀ tán làwọn tó ń sèké nìyí wọ́n máa yọ síbi aṣọ kò ní dà tó bá ti kọ́ bá wọn wálẹ̀ lẹ́yìn rẹ̀ ṣé ká bá ń bọ́ aṣọ ká ń bọ́ aṣọ lára òkú yìí ká máa àgbọ̀dọ̀ rí ìdodo rẹ̀ láti ibi ìdodo rẹ̀ olè tó bá jẹ́ ọkùnrin so tó fi dé ibi orúkún ìgbà yìí àlérí kan bẹ́ẹ̀ ìgbà láti fi ní ọkọ̀ fà so a kàn á ti ọwọ́ bọ abẹ lábẹ́lá ìwé ìdí abẹ́rẹ́ ádẹ́mọ̀gbọ̀n sí àti àlùsánù àlùsánù tó bá ti mọ́ dáadáa so ìgbà yìí á wà sí àlùalá fún un kọ́ra àtàmọ́ ṣe kọ́ra ti bí ẹnu àtàmọ́ mi àá fi omi sí lásán àtàmọ́ ìgbóyún rẹ̀. A àkùnrin sọ wákàtí sí mo lẹ́yìn tó fẹ́ rọmi sí lẹ́nu o kì í fẹ́ rọmi sí nímú o so sábà sàrọ̀ là ń tán sáwà wé ilẹ̀ dáadáa mo lè ta so lẹ́yìn báyìí àyẹ̀wò àdàmúsílà àwa lè fi ọ̀sẹ̀ fọ́ ńgbà náà tó bá sì wà á lè fi ọ̀sẹ̀ yìí sábì sí pàjù á lè fọ́ lẹ́ẹ̀kan á lè fọ́ lẹ́ẹ̀mejì àbẹ́mẹ́ta gbígbà mọ́ sẹ́yìn lẹ́yìn ẹ̀ka ní káwọn èsì dìrò èyí sì ní ẹ ti ẹ ti gùn tó bá ti gbó tó bá ti kú lọ dáadáa àti kẹ́ gbó sínú rẹ̀ tó bá lè ṣe so tó bá ti wọ́n tán ẹ kàn da àwọn omi tí owó oṣù tó yẹ ẹ kàn da sí lára sílẹ̀gbà yà tó bá jẹ́ tọ́ǹtì bí ara rẹ̀ ẹ fi bẹ̀fún sí so ẹ wà wí asọ́mọ kì í dandan ni a sọ pé ẹ dábìlà ẹ dábàǹtẹ́ kásọ́sà ti kọ́ fa òkú yẹn dáadáa kó jáde tó nípa láti máa rí ara rẹ̀ kó sì dáa tó tóbi tó gbàdàdà ká ló fún òkú aṣọ tó dáa ju táwọn ló fún òkú káàdì sọ̀lọ̀ kánlá ń torí ká máa lòun náà ní aṣọ òfin sọ ká máa lòun fún òkú ah, insha Allah kẹrì ah, a máa tẹ̀síwájú lọ́ba di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ wá ìta sọ yìí náà tí kò sáǹfààní fún aláìkàlẹ̀ kìyàmà kó má jẹ́ ìgbàlógbọ́n ní kọ̀ọ̀kan rárá àbúrò náà ìgbà tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wà fáyé lẹ̀ kó jẹ́ kí ikú bá iṣẹ́ dáadáa ní ọwọ́ olùkọ̀kọ̀ wa lọ. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته ní ìjẹ́jọ́ abẹ́gbà ìtọ́jú alùpùpù kan náà ọmọ ẹ̀yà wa kí wọ́n lákọ̀ tí bàbá rẹ̀ ló kiri àjíká fi ṣe ọlọ́fẹ́ntọ̀ ẹlọ́pọ̀ ọlọ́run ẹnìyàn lè dè ọlọ́run ẹ̀gọ́ ni wọ́n bá ti bá ti pèsè orí tó bá ti rẹ̀yàn ní sí ìtọ́jú pé yẹn ń gbé kí ẹ máa sọ pẹ́ńtà fún à tí o kú lówó gidi wàhálà ńlá ni àti bí àti mú gan lásìkò táwa yìí ó nira fáwọn yẹn so kọ́dà ó rí àwọn ẹ̀mí mi gan wọn lọ sí ká ẹ lọ sí ká máa lọ sí ká sábọ̀ tí wọ́n lè fi bímọ àìsàn pọ̀ tó ká tó wá ní pé wọ́n lè gbé ẹ̀kọ́ pẹ́sà fún yàn sọ́dọ̀ kan tí a bá rí ẹjẹ́ kí àtẹ̀lẹ́ náà lọ́wọ́ àti wọn bá lè kọ́ náà kó bá a ṣe àlàáfíà fún wọn náà láì láì lọ́la. àwọn àtàbá ní ìbéèrè ẹ̀kú sọ̀rọ̀ one two three four five six seven eight náà number one ẹ̀kọ́ kan lè jẹ́ kábíyèsí olùbàdàn number one. Pause. Okay. Uh, inshallah, alam kata masalah ini Eh, nanti si kumpul kumpul ka ka ka wọ́n lè tí bàbá ọgbọ́n tó bá kú sẹ́yìn bí ló wà lìjẹ́ náà láì fi sọ̀rọ̀ fẹ́. tó bá ní kújọkújẹ ńkọ́ wọ́n wá sàlàyé kújọkújẹ òun ife ìjọ tó jẹ́ a ló àti kí dúkìá ẹnìkan wà sallallahu alaihi wasallam tí wọ́n bá kú sójú ogun báyìí ó máa wọ àlùjànnà ànábì kò sùn kájú lọ́wọ́ ọ̀rọ̀ wọ́n apẹ́yìn dárí lọ. ìwúrò wa dé wọ́n ní kánábì ò tẹ̀yìn padà kó tó béèrè tó béèrè ní kó tó béèrè lọ́wọ́ rẹ̀ pé yóò wọ àlùjànnà o àmọ́ tí ò bá jẹ gbèsè kú mi o. ìyàgbẹ́ ìdílé ti ń gbogbo ti yẹn ó lè díyàn lọ́wọ́ láti máa wọ àlùjànnà láti máa rí kí ọlọ́ọ̀bà tó kó gbogbo ṣẹ́ dáadáa tí mo ń sọ mo ń ṣe nìkan ló fi di síwájú sí so òun ló fi dá màdá ń sọ apá àtọ́lẹ̀ ara àpá tí bẹ́bẹ̀ àtọ́lẹ̀ nìyẹn pé gbogbo owó tó ń bá gbé ọ̀tọ́ àti òjò náà kan lọ ètò owó owó tí two ayẹ́kùn sára ọ̀tọ̀ ọ̀kan. kó lè yó lára àgbà kan. ok ah, ẹni tí sàkábà ti wọ dúkìá oko rẹ̀ àbí ká sọ jẹ́nẹ́rálì báwọn ẹ̀ tó lè lọ lára kó mọ̀ lọ lára ah, ọ̀rọ̀ tó máa sọ ní sẹ́yìn ẹni sàkábà ti wọ báyìí ó dùgbò sínú. tí wọ́n ṣe ìbá ti kú gbèsè ọlọ́run ní kí n kọ́ san ẹ̀dá kan sáà lé wọn ara ti gbèsè tọ́lọ́run òun náà ti kò sí ọlọ́run kọ́lá àwọn bá máa ń wọ́n lọ́lọ́ àwọn ìyá àgbo rẹ̀ ìgbọ́n náà ló jẹ kò sí èèyàn tí wàá lè fi kún náà lọ́la wọ́n ti lówó fáwọn mọ̀lẹ́bí rẹ̀ bẹ́ẹ̀ ni àyàfi àwọn tó bá jẹ́ sí pé títọ́jú wọn ó sì ọ̀ràn yà lórí rẹ̀ bíi ìyá àbàbà àbáwọn ọmọ àbí ìyàwó àbọ́kọ so ó ti pa gbogbo àwọn lẹ́yìn àwọn olóyún ìlú tí kò dáa jù àlùmọ́sọ̀lọ́wọ́ àwọn alùsọ́lọ́m ó ní àǹfààní méjì ló wà fún irú àwọn zaka bẹ́ẹ̀ yóò gbalada pé zaka kọ́nàbọ̀ ìsàlá ni yóò máa gbalada pé ó sọ bí pọ̀ ó sẹ́bí pọ̀ kí n rò pé lápẹjọ ní sè kí n kàn wò sọ̀sọ̀ nínú mọ̀lẹ́bí yẹn kí n gbé two hundred thousand fún un. nígbà tó bá yìí ó wá mú ọkọ oníṣẹ́ tàfán bẹ́ẹ̀ tó fi sanwó sí ọmọ rẹ̀ ọlọ́run ló lọ sí ọ̀yìn ẹ̀kọ́ wọ́n ọmọ náà ní sí inú òwò dùgbà alágbára fún wọn lọ́wọ́ ẹgbẹ́ tí ó ti so yóò sì máa jẹ́ kí ìfẹ́ mọ̀lẹ́bí ká dùn sí àwọn ìta kó ní kò yàgò nípa ṣẹlẹ̀ bí lágbára ti lówó yóò fi kán náà ní ohun mìíràn so yóò gbé kí ìfẹ́ bí ìfẹ́ bí pọ̀ tó ti pẹ̀lú àwọn ìgbàlá wa tọ́lá pọ̀ so kò sígbà tó gbókè àwọn ọmọ ọmọ mi àyàfi àwọn tó bá jẹ́ pé títọ́jú wọn bẹ lọ́rọ̀ yàn náà. sọ fún àwọn tó gbé ní bùkátà ti dẹ́pọ̀ díẹ̀ but ó lè pin tó fẹ́ pin náà yóò ní ojú ìjọjú náà ní ìwádìí àdúgbò rẹ̀ gígan wá ara mọ́lá ṣíṣe kan ní ṣáàjì òkú òṣèlú ẹ̀ láti kírun gbẹ̀ ní àfa àkọ́bá dìde máa háwó púpọ̀ mi náà tó wọlé náírà wọn lágbára ló wọ zaka náà a parí zaka àbí zara <laughs> gbàgẹ́gẹ́ pé ẹlẹ́fún ẹlẹ́yọ zaka zaka àbútàrà mo á sàlàyé bàbá bá yíyọ zaka rẹ̀ léyìí àbá ìjẹ́ ń sọ yìí èyí zaka láyé nù ní wọ́n ń gbà tó gbà tó wá tó iye báyìí kí n pè zaka àyẹ̀kọ́ èyí zaka nù múna iye dandakọ́ mẹ́jẹ̀ mo ti ń bẹni pé kọ́ tó yọ zaka láyé ó dùgbà sí tó rò bá tó tó bá tó bẹ́ẹ̀ tó kú sí àti èpo bẹ́ẹ̀ kò ṣúgbà ní ṣe so ọlọ́ tó sì ní ká yọ ó láwọn ẹ̀rọ gbà tó gbà lórí pẹ̀lú ẹ̀ so èyí tàbá fún ọ náà kó ẹ̀sán. ẹ ọ̀kan ni ẹ̀yàn ọ̀nà wọ́n jìnà ẹ̀ lákọ̀ọ́ ẹ̀yàn. àtàrò ok ah, wọ́n ní àtàrò tí a máa ń ṣe kátó ọ̀run tí wọ́n lè ṣe buhari kò káàdà máa ṣe kìí sọ̀rọ̀ yẹn tí yóò bá wú ní kẹ́ẹ̀tọ́ yóò kò affect irun yẹn ládá tí yóò kàn gbà ní kò dépò kò dépò kó kí n àtàn kọ̀bí àbí bàbí kó bá ní ṣe. number three wàhálà kò sí sára nǹkan so wọ́n láwọn tó ń pàjáde nídìí yìí àwọn tó tí ò ti dáadáa ni tí mo fi àwọn aròkú hàn kò sí gbá ọlọ́run bàbára òru wa nígbà tá a bẹ láyé àtàjọ ọmọ ènìyàn bẹ́ẹ̀ náà nígbà láyé mọ́ rẹ̀ kú ni à èyí ọlọ́run bàbára wọ́n rọ́ọ̀mù náà bá ní àdá ní ẹgbẹ́ adáwọn púpọ̀ so àwọn aṣọ bẹ́ẹ̀ bá lè tí wọ́n fi wá ẹ̀sìn ẹ̀wé wọn kò ní máa jẹ́ kí ara wọn pàtàkì obìnrin in fact ẹ máa rí obìnrin bẹ̀rẹ̀ kí n sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ẹ̀ tẹ̀ nílé wo ẹ̀ nílé gbogbo ẹ̀dẹ̀ ṣe gbogbo ara ojú ara ló yọ lẹ́rọ omi òfin máa tú ẹ máa rí ẹ̀yà ah ọlọ́wọ́ sàmùnà wa so ìyẹn lè kó máa ṣe báyẹn náà ọlọ́wọ́ tá a là á sọ wa náà wọ́n kò ń pẹ́ tó bá fẹ́ jogún yàn á lè sọ àsọ́lẹ̀ fún òun pé ẹ fún báyìí lọ dúkìá mi. orúkọ aṣọ yẹn ti sábà náà ló wà kọ́ òṣùwọ̀n tó lọ́mọ obìnrin kan ló kù obìnrin kan ló kù sọ́kọ́ obìnrin kan tó kù sí gbogbo lónìí òun lónìí gbogbo àmọ́ tó yẹ kó máa sọ̀rọ̀ ní tó fẹ́ fún àwọn kan tó fẹ́ fún àwọn kan dúkìá yẹn nítorí sọ́kọ́ ànábì tó tún máa kú tán ẹ̀ka yọ̀ọ́ ìdá mẹ́ta ìdá méjì ní ìdá mẹ́ta ẹ̀fà fẹ́ fáwọn èèyàn alóbìnrin ti pọ̀ jù ó ní ìdájọ́ pé ó ń pọ̀ jù ó ní ìdá kan mẹ́ta ńkọ́ so ó pé ọmọ ni ọmọ kan ló ní òun nìkan ló jẹ gbogbo kókò sí ìdíbà jẹ so ó lójú kálẹ̀ máa sọ pé èyí tó ń sọ bẹ̀yẹn fún àwọn míì ní kété fún ọmọ rẹ̀ náà number four àbí five alaikum salaam nísìnyí nípa oníkan pẹ̀lú àdúrà anábì sallallahu alaihi wasallam àdúràáhù huwa al-ibada anábì ní sẹ́rí àdúrà tá a máa ń ṣe òun ìbádà ni sẹ́wọ́n kò ìbádà ìjọsìn ni gẹ́gẹ́ bí ẹni tá à ń kí gbogbo ìjọsìn àwẹ̀ tá à ń gbà gbogbo ìjọsìn sẹ́rí àdúrà tá à ń ṣe òun náà ìjọsìn ló náà gbogbo wa jẹ́ ìjọsìn kọ́rọ̀ tó lè gbà á mọ́jọ méjì ni mọ́jọ mọ́ alákọ̀ọ́kọ́ al-ikhlas kéèyàn sì fẹ́ tuntun ọlọ́run ọba mọ́jẹ̀mú ẹlẹ́ẹ̀kejì alimusabaa káfíńgù ànábì ṣùgbọ́n tí àdúrà ti jẹ́ ànábì tó jẹ́ ẹ̀sìn níbi ìbá ànábì ti ń ṣàdúrà gẹ́lẹ́ làánù máa ṣe àwọn ọlọ́run tó yára ìjọba ní bá fẹ́ ṣàdúrà bá ṣàdúrà tọ́ra ní iná àti ìlà ànábì òkè ṣe bẹ́ẹ̀ ẹ má ti wá gbọ́ o bí wọ́n yẹ pé iná àti ìlọ rẹ fi lé ìta máa ń akàtọ̀ sọ́dọ̀ náà ọba akàtọ̀ yìí òun lè yóò fi bọ̀ náà ina tẹ́lẹ̀ ṣe ẹni ẹwà káyínà kí náà ọba kà ẹwà ládàtí bá rí bẹ́ẹ̀ ẹ̀tọ́ ọ̀dọ̀ náà ọba ó tó bá wọn lọ́wọ́ tá a là sọ̀wọ́ àbúrò. Nọ́mbà 6 ayọ́kùnrin sáà Abdullahi. lókùn ló bí wa sájọ́kùnrin yìí kọ́lá tó bí ọmọ rẹ̀ obìnrin ó ní tó lè rí lára obìnrin ọmọ rẹ̀ àmọ́ ọkọ àti ìyàwó kò sí ìṣòro lórí lára wọn ṣẹ́gbẹ́ bí lẹ́sìn so ẹwà ṣáàlì kò sí ìṣòro lórí lára wọn so ó gba ọkọ náà lẹ́kọ̀ọ́ láti àbíkí lẹ́tọ̀rọ̀ ẹ̀yọ́ kọ́ lẹ́kọ̀ọ́ láti wọ ìyàwó ẹ̀ ìyàwó náà sì láwùjọ láti wọ́kọ̀ọ́ àwọn méjèèjì ló pàṣẹ ra wọn sí ọkùnrin àti obìnrin tẹ́lẹ̀ wẹ́ra wọn lọ lẹ́yìn àwọn méjèèjì ò ní ọkùnrin máa wí ọkùnrin ni obìnrin máa wí obìnrin kọ́dà ìyá kò lè wí ọmọ rẹ̀ ọkùnrin bàbá kò lè wí ọmọ rẹ̀ obìnrin ẹ̀gbọ́n àbúrò kò lè wẹ́ra wọn ọkọ àti ìyàwó nìkan ni wọ́n lè wẹ́ra wọn ní ọkùnrin àti obìnrin náà. Number seven. Wa alaikum salaam. mo ti sọ fúrí ah ok anabi sallallahu alaihi wasallam anabi ní ká ti tẹ̀lé kí ni kó kú wa ẹgbẹ́ sọ́lẹ̀ kan bóun láti máa ti tẹ̀lé kí ni fẹ́ kí n bẹ́ẹ̀ lọ sàárè omi gọ́rí ọ̀sẹ̀ àwọn àbá ẹlọ́kẹ̀lẹ́bà àti tẹlifíìnì gbogbo tẹlifíìnì gbogbo ẹni orúkọ ní sàǹfààní fún mọ́tò orúkọ lórí yíná wọ́n ṣe àwọn ilá ilá ilá ilá kò nígbà tí ẹrì yẹn máa ń bẹ láyé ni tí ń pọ̀ ká kú lọ́wọ́ òun láṣẹ èyí tó mẹ́rin nù. àwọn àgbà wa ló sàárè sí àmà wí ni mùsàfà ní fún mọ́ àdúrà lókù tá a máa ṣe fún ṣúgà nísìn àdúrà bá ti ṣe fún náà ń kọ́ àdúrà tó bá bá sún náà tàlẹ́dùn yẹn lè dúró ní sàárè òkú ó sàdúrà bẹ́ẹ̀ ìṣàlá àtàbà débi àwọn eléyìí náà àfàdàbà ṣàlàyé rẹ̀ sọ níta ti dúró ní ìbẹ̀rẹ̀ láti gbé ṣúgà bí ọ̀sẹ̀ ẹjọ́ ká parí nọmba eight náà alájì. bá yẹ christian solomon sàdúrà fún wa kamara ti kó sàdúrà fún wa nínú àtọ́ ìsìn alágbó ẹ̀sìn ni ẹgbẹ́ onáwó lọ́dọ̀ tiẹ̀ a ní àdúrà àgbẹ̀ àti ṣe ìbádà ni ìbádà wo lọ́wọ́ àti ẹ̀sìn onáwó lọ́dọ̀ rẹ̀ ó mọ̀ sọ́dún ajọ́ báláwo náà wọlé pé kalẹ̀ tí wọ́n tún ọtí pé ọtí lọ lórí kó yà nìyí tí wọ́n bá fẹ́ ní tí wọ́n bá ní dàdúrà kí wọ́n bá ẹni rẹ̀ ìyẹn ọkùnrin ọkùnrin èyí ò sì fẹ́ jẹ́ ní láyéláyé nítorí ìgbésẹ̀ pẹ̀lú ìmúná bẹ́ẹ̀ fún mi jẹ́ ní lérò tó kò jẹ́ bẹ́sùn níná tó ẹ̀kọ́ ìtú. ó láti fi ṣe tó gbà fa káfẹ́ pé òun ti dáadáa jẹ ní kí ni bóyá tó kì í ṣe lọ́dún láwọn èèyàn kì í wà burúkú ẹ lọ bá kọ́nà kó jẹ́ bí kìlà lẹ́sẹ̀ láti káfíńtà ni ẹ̀ láti ṣàlàyé àbùkù tọ́ kó àwọn ìkọ́gbà kó wà nífẹ̀ẹ́ náà ẹ wá ní pé ẹni tó sàkóso ìgbà pàwà tó kàn ní kírísítẹ́n àtàwọn akíkò tó wọlé wọ àlùjẹ́nà wọn lòun ń gbàgbé wàbú ẹ̀sìn wọn ni àtàkùn ìgbà lóun kọ́ ẹ̀ kàmẹ́ ẹ̀ ń kíkẹ́ lẹ́yìn tẹ́tí dáadáa tẹ̀ bá ti láyé. ìtújì sí dáadáa òun wúlò tí wọ́n fi ẹ̀ ó dà gẹ́gẹ́ bí ẹni tí ń kó lọ sí báńkì ni tí òun tó lákàtí mẹ́ máa kó lọ sí báńkì ó sì dé ó káńtà ni ó fẹ́ kó kalẹ̀ ni àwọn sì ń lọ́rọ́ rẹ̀ ó tún O ìgbésẹ̀ kó kalẹ̀ ó dà pé báńkì máa ń kó lọ rẹ̀ kò lákàtí tiẹ̀ nínú nǹkan kọlẹ̀ ó wá ní ó fẹ́ so bẹ́ẹ̀ náà ni ẹni tí o bá ṣe mùsùlùmí gbogbo dáadáa tí máa ń ṣe pátá àti ìdànù ni. wọ́n lè máa kọ́lẹ̀ fún o tó bá dijú àlè kìámà wọ́n á ní dára tó ṣe rè wọ́n á kú dànù bí olùgbọ́ kò ní sàkàlẹ̀ ní tọ̀hún tó kó kò ṣe mùsùlùmí. so kò sí tó lè mú ìwà jẹ́nà láyé ìsìlámù ni. òun ló jẹ́ pé mùsùlùmí bá ti kó dúró wọ́n ti kó owó òsì tó ẹ̀ lè fi lókè kiri ẹgbẹ́ ti lè fi ìkòsí tó kàn wá pé ẹ wọ́n ti àdá wọ́n burú mùsùlùmí lórí jù lọ ẹgbẹ́ tó ànábì sọ ànábì ni man kana fi qalbihi mithqala darratin min al-iman dakhala al-janna ànábì gbogbo ẹ̀ sábà wọnú dáhìnà rẹ̀ wò sábà wọ́n ìmánì ti bẹ̀ láàrẹ̀ ìmánì yẹn ti jò ó ti fúyẹ́ ó wà kéré náà yẹn ti jò kí ló ti mọ́ ní ẹ̀sẹ̀ ni ó ti wà burúkú wà tí ó da ó ti wù wà tí ìyá gbogbo àgbákò ló wù láyé àwọn àgbákò tí ń wù yìí ọ̀nà kò ní dúmọ̀ nà ẹ̀kú òní dìkù ọ́fíìsì mu òní dìkù ìnáṣíṣe òní dìkù olùjíjà òní dìkù ìwọ́n pípa òní dìkù ìmọ̀ ní ìwájú fáá ilé ìfẹ́ tó bí báwa bọ́jọ́ tó kù kò yìí lọ. ó wájú fáá ó wájú kékeré ẹ̀rọ náà ẹnu kó ti dùn alẹ́gbẹ̀tò tó bẹ́ẹ̀ ẹni orí tí ń bẹ lára rẹ̀ náà dákọ̀lá àdìjánà yóò wọ àdìjánà lọ. yóò wọ àdìjánà lọ. kò wá sí irú tí ń kéètò yìí lè fi láyé kó kọ́ lọ́sàn án nìyẹn kọ́lá kò ní dẹ́rọ̀ nà àdìjánà kọ́lá kò ní kò ní ọ̀sán gbà lọ́bẹ̀. òun ni wọ́n sọ wàlá tẹ́ mo fún na ilẹ̀ à ń tán ṣé gbogbo ọmọ sèyàn láyé ẹ sáà má kún islam fún mi lára yẹn islam fún mi lára yẹn owó náà lálẹ́ fún yẹn sọ̀rọ̀ yìí táwa sọ yìí náà táwa sọ́lẹ̀ kan náà kí mùsùlùmí ọjọ́ gbọ́dọ̀ tẹ́ sí bí abúlé gbọ́dọ̀ náà ọba àdúgbò àwọn àlejò náà wọ́n lè máa mutí tí ń jalè tí ń purọ́ tí wọ́n ti máa fẹ́ bọ́ ní tó kó bá àwọn kan nù tó wá di àbákùn mọ́ lọ́wọ́ ẹ pọ̀ nìkan náà ń sábú kúkú nìkan náà ń sábú bíbí àlè kan náà ń sábú wọ́n máa ń ṣe àwọn wàhálà òtún ní kiri gbá wọn ṣẹ́gẹ́ tí ń ṣe ìwòrán ẹ̀ eh, mọ́sà wà nìjẹ́ náà abọ́sà wọ náà nítòsàn náà mọ́sà wọ náà nígbàgbọ́ra wà nìjẹ́ náà kí lẹ́kọ̀ọ́ ọlọ́mọdé àtọ́ náà wò iná ọlọ́run ọba iná ayé ìgbẹ́kẹ̀ yẹn tẹ̀sẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ rú àtẹ̀sọ̀ ayé sọ̀rọ̀ rú ọ̀rọ̀ rú máa sọ̀ iná ayé ìgbẹ́kẹ̀ wò pé kí o pé o da pọ́lítì náà máa ṣe àtijọ́ ọmọ ẹ̀yà ẹ̀yà ara tó bá lára rẹ nìkan onímọ̀jọ́ wọ́n sì jẹ fún wákàtí méjì wọ́n fi tó mọ̀ jẹ́ kíkọ́ wákàtí méjì wọ́n kàn mú abẹ́ rẹ kọ́ sí mọ́nà láńtà àbí náà àdẹ́dà wọ́n lè kẹ́rẹ̀ ní o ìṣẹ́jú méjì náà ni kọ́ ka one to one twenty. kẹ́kẹ́ ti bá a nísìnyà ẹ̀ èsù ni o èsù ni mo wá sẹ́mi yàn tí o bá ti mọ̀ pé òun ló ló fẹ́ lò mí ìmọ̀ tó mọ̀ ni mo sọ mi lórí ibú ìmọ̀ tó mọ̀ yóò rẹ̀ pé yóò máa ti yóò máa ti ìbẹ̀sì táni ó gbà wọlé fún yàn ìbẹ̀sì táni ó gbà wọlé fún yàn àá ṣòbí ẹ̀sẹ̀ ni tí ó ṣe kúkú ọlọ́run forí jù mí náà yóò ní ọgbọ́n lọ́wọ́ forí jù òun bẹ́ẹ̀ sì ni mùsùlùmí ọ̀rọ̀ máa gbé ní bẹ́ẹ̀ náà ní kọ́ọ̀tù àrọ̀jà tó bá ní òforí jù forí jù mí kọ́ tó bá ní òforí jù mí kọ́ forí jù mí so èyí tá a sọ ni ká má jẹ́ kí ó tó pọ̀ bá sọ́ra gẹ́nẹ́ tó lè wá bàjẹ́ láàmú jẹ́ because ó lè padà wá pé láwa yẹn pé yóò wá dún láyẹn pé èyí wà fẹ́ sọ ẹ̀sẹ̀ bí ẹ̀tọ́ tí ó máa sọ ẹ̀sẹ̀ fi ọ̀tọ́ bá nísìnyí ó ti sọ̀rọ̀ níbi fèrè nínú oníjọ́ dàbí gbọ́nsẹ̀ ọlọ́run ní ti wá lọ́mọ lọ́wọ́ وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم. اه ولا عينك. عليكم السلام. máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tá a ti máa ń rí bí àwọn ìdí máa ń ṣe nù pàtàkì jùlọ táwọn ọba ti dàgbà kò yá ò lẹ́nu mọ́ fún agbógunlé pàtàkì bàbá wọn tó ti bẹ́ẹ̀ náà ṣẹlẹ̀ ò tẹ́lẹ̀ tọ̀ ọlọ́run ti tiwọ́ àti fáwà owó owó ọmọ òrukàn ẹ wà látàkọ́rọ̀ àbúrú máa lálẹ́ yẹ̀ tí dúkìá ọmọ òrukàn má dùn bẹ́ẹ̀ tó àgbọ̀ torí pé àwọn tó sọ̀rọ̀ ń diwa ń wò gbẹ́sìn yìí yìí ń tọ́lọ̀ wọn lámọ̀ sí ká lọ sí àwọn sọ bẹ́ẹ̀. so àwa iṣẹ́ táwọn ọdún wa ti pé àwa ló wà ṣiṣẹ́ bó làwọn mọ̀lẹ́bí wọ́n fi gbọ́ ẹgbẹ́ sí yìí so sáà ló bá ti gbìyànjú sí gbẹ́sìn yìí fún àbọ̀sẹ̀ nìkan ló gbọ́ inú wọn ẹni yóò stand pé ní ah bẹ́ẹ̀ ti ṣe ìtẹ̀lẹ̀ so àgbọ̀rọ̀ torí ẹ̀ ká pín ogun kalẹ̀ fáwọn ọmọ tí àwọn bàbá ní tábàlá àwọn ọmọ kùsùn wa táà kùsùn àwọn ọmọ táà ń kùsùn ń kọ́ ọlọ́run ètò ọlọ́run ètò ìwà tó tiri ètò ìwà tó tiri ìkálukú ti lásìkò tiẹ̀ pé bàbá ní kọ́kú ni ọmọ ní ìṣàwọ̀ orí sí òun mọ̀sánà kálá fún ọmọ ìṣàwọ̀ جزاكم الله خير fẹ́ nìyẹn wà sí àlàǹsọ ní sìn ó tó tó lè ṣe ní pàtàkì ó lè kọ́ lápọ̀ọ́lẹ̀ kọ́lọ̀ ó lè bá lọ́yà sọ tó bá ní lọ́yà àti ẹ̀ pé tí wọ́n kú bọ́ o àwọn báyìí nìkan káàdù pọ́pù tí mo tán pẹ́ lẹ́yìn mi kájọ́tì sìn tó kọ́ lápọ̀ọ́lẹ̀ tí wọ́n bá ti kú tán o pọ́pátì mi lẹ́yìn mi o àgbọ̀nsọ̀sọ̀ kú mi pátá tó ti dé dúkìá mi àwọn báyìí nìkan hándù rẹ̀ kó dẹ̀ sáyẹ̀nsì ó ti lágbára báwọn ju mọ́gàjì lé gan lọ. àwa lábì ẹ bá fi ń kọ́ ìwé ti ìwé ti láwọn àjọ lọ ìdájọ́ tó lè ṣe yẹn wà sí àgànnà nìyẹn ìwé ẹ̀ ni mo ní brọ́dà kan ṣe nígbà kan ìwé lè lókun lọ́wọ́ ó bẹ́tà kí ẹ̀ tó ṣe lóléyìn ni. Allahu ta'ala a'lam bissawab. وحنك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت السلام